money, oh. eight pounds for buy this nylon. you won't drive me for Lagos. I been know that I be fisherman. Where I go carry my net, they walk up, bro, bro, bro, bro, bro, every time I eight pounds, twenty pass. Baby, now wow. you don't want me, I go find the man when go give me. I eh, go follow lawyer now. Baby, you play me while you Every day you want to buy line of flask. Eight pass. Fisherman like me. I don't go paddle my canoe. You won't buy shoe. You won't buy handbag. You won't buy yarn. Me say, which money I go take buy canoe tomorrow? <laughs> now one for you. I won't go Gregal. I won't go name my town. No canoe. You want eight pass. Fresh 105.9 FM. Your uh, feel good radio. Hola. Gotcha. <laughs> Bobby, they hear this guy, baby. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan Kiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa jáde fòtò ní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ti yọ. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kanrin náà lókù tá a máa ń gbóhùn ẹyọ rírì. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn tó ohun tẹ́ ẹ mọ̀ jẹ àwa tó gbèdé as hmm, hmm, usual as usual wà ní burúkú ní ìbàjẹ́ yóò máa da sí i ní ọdún yìí yóò sàn wá sówó yóò sàn wá sọmọ àtàkùn tí ì ṣé mr hmm. alágbájá. ẹ gbé wa sókè. Ah, ó gbélé ìlànà àkọ́kọ́ ṣe fúnra wa lórí ètò ìlú. kí ló kọ sáyà rẹ jẹ́ ń Vincent bóyá kí ni ok ó ti yé mi <laughs> ó ti yé mi ó ti yé mi. àgbáríjọpọ̀ àwọn ọkùnrin. ó ti padà yé mi. <laughs> bẹ́ẹ̀ bá láǹfààní àti lọ sórí streaming ẹ rí i pé a ṣe ìkíni kan nǹkan mọ̀ lóòrọ̀ tòní hmm. bẹ́ẹ̀ bá dórí streaming ẹ lè mọ̀ hmm. eh. ẹ lọ sórí Fresh FM Ìbàdàn ẹ bá nǹkan ọ̀hún bẹ̀ ní gidigbe ní gẹ̀dàgbà nígbà wọn kó iṣẹ́ òyìnbó tó iṣẹ́ òyìnbó tó jọ ti yorùbá torí ọlọ́run. iṣẹ́ òun náà kò sí. iṣẹ́ lélẹ̀ tí wọ́n kò sí. Ah, gbèsè àbí. ṣé mo wá pọ̀rọ̀ ni kásápà pínrín bẹ́ẹ̀ bá lóore ọ̀fẹ́ àti rí ọ̀mùdún kókò ewé ẹ̀ ní o ewé ọ̀mùdún kókò ẹran bá mi sè é mhm. ní ẹlẹ́gùsí. ọ̀mùdún kókò. ọ̀mùdún kókò ewé ọ̀mùdún ah! kókò. lọ́run ló ní kó kúrò nílé. àwọn èyí tó máa ń ro tó máa ń ka yẹn tó máa ń ka roboto tó máa ń dàbí pọ̀nmọ́ yẹn yóò wà láàrin ẹ̀ báyìí iyún gangan gangan náà hmm. lẹ́rẹ̀ẹ́ já yóò sọ mí ìjáde ó níbi tí ẹ ti gbé ja iyún ẹran bá mi dì í ní ṣíkítí pẹ̀lú ẹ̀gúsí ẹ̀gúsí ìgbánikẹ́ fi ṣètò ẹ̀. Hmm. ẹ wà láǹfààní àti lo ẹran ọ̀yà ẹ lè rí ẹran ọ̀yà páǹsì torí pé bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹ lè má rí ẹran ọ̀yàpá torí òṣùpá bó ṣe ń mhm. tiẹ̀ tó bá ti jáde àwọn ọ̀yà máa sá padà sínú ẹ̀rọ lọ́hùn. lóòótọ́ wọn ò ní jáde ṣùgbọ́n lásìkò yìí òṣùpá ti ń dọ́gbọ́n sún sẹ́yìn díẹ̀ díẹ̀ bóyá ń sún sẹ́yìn yẹn ọ̀dẹ́ ó lè láǹfààní àti pa wọ́n ẹ mọ̀ pé local boy lẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ náà. <laughs> so ọ̀yà tí wọ́n bá bá yín pa wá ẹ rọra fi sínú ẹ̀gúsí tẹ́ ẹ sè pẹ̀lú ọ̀mùdún kókò ẹlẹ́gúsí yẹn ẹ tún wá mú kókò díẹ̀ gangan gan hmm. kókò oríṣi méjì ló wà ọ̀kan máa ń gbomi níyàn ìkejì èé gbomi èyí tó máa ń gbomi níyàn ńlá àwọn onítìrìntìrìntìrìn kan báyìí tí ẹ máa ń sábà rí lọ́jà yẹn ìkejì yẹn kì í gbomi dáadáa bẹ́ẹ̀ bá fi gúnyán tiẹ̀ bó ṣe jẹ́nu èyí tó máa ń gbomi níyàn gangan gan ni kẹ́ ẹ bá mi fi gúnyán sí àwa fi kókò gún iyán àwa mú ewé kókò àfi sí ọbẹ̀ kábíyèsí Elédùmarè wọ́n bá gbé síwájú yín ẹ̀mí mímọ́ bá kọ yín níṣẹ́ tó kù tẹ́ ẹ ṣe lórí ẹ̀ ah. Samuel gbèsàbí lórúkọ tèmi ṣé o ṣe o. ẹ o ti sọ pé local boy ni ẹ local boy ni mi ọmọ ẹni tó bá sì local ọlọ́mọ ń sábà lò sọ náà wọn padà lò ó. àmì ó tẹ ti hmm. lò. ó ti lò ó ti lò torí gbogbo ohun tó ń kọ́ àwọn èèyàn lórí afẹ́fẹ́ yìí hmm. wọn ò lè ríra. ẹ̀ẹ̀kan ẹ̀ẹ́dí wọn lọ lé ọdún àbí wọn wá lé ọdún. wọn ò lè ríra. wọn wá lé ọdún ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni ọ̀nà sì ti ṣí fún wa ọ̀nà ti là kó ni ó sàn wá sówó sọmọ sáàpù tó ń ṣe baálẹ̀ tọrọ ọdún tuntun yìí kí nǹkan tuntun kárí tọ́ka sí àwọn tọ́jọ́ bí wọ́n kò lónìí bẹ́ẹ̀ ṣe ń dàgbà lẹ́mọ̀ rí nǹkan àgbà tọ́ka sí. lágbára lọ́wọ́ olódùmarè fresh náà ń pè bí àwa yìí ilé mhm. orin ní challenge ibẹ̀ ní bàbá mi ìdùmarè sọ wádìí ge àlọ́yè sí ayé ẹ̀ṣẹ̀ èṣù sì ní fàwátù. Vanguard àti Nigeria Tribune wà lọ́nkẹ́ àtẹ̀mí ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí àwọn ìròyìn tó wà ńbẹ̀ la fẹ́ kà sí yín létí Hmm. ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi. the nation the punch tribune Vanguard hmm. àkọlé ìròyìn kan rèé tó kàǹkó jáde nínú gbogbo ojú ewé kínní ìwé ìròyìn náà tó ní hìn hìn o àjọ tó ń gbógun ti ṣíṣe owó òlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ba dangote wò olú iléeṣẹ́ dangote gangan ló tààràtà hmm. wọ́n ní àwọn ìwé kan ìwé kan tó ń hmm. pè fún ìtọpinpin lórí àwọn iléeṣẹ́ bíi mọ́kànléláàádọ́ta míì náà gbogbo ẹ̀ ni wọ́n wọ̀ tọ̀tún tòsì ìpè Dangote ìwọ náà lọ́wọ́ lómi o lórí ìjìbòrú àwọn owó kan tí wọ́n fi ń ṣòwò lórí ẹ̀rọ ayélujára èyí forex scandal wọ́n sì ní ibi tí nǹkan dé dúró báyìí tó dé dúró hmm. báyìí ah àjọ EFCC ní bárọ̀ ni ọba ti wálé <laughs> òun kò yí òní sinmi ogun lọ lórí ìwádìí àwọn. ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ìròyìn tọ́ka tán wà pé EFCC yabo olú iléeṣẹ́ Dangote kí ni ẹ ń wá ìròyìn tó wà lábẹ́ rẹ̀ ń sọ pé ní tẹ̀síwájú lórí ìwádìí lọ́rọ̀ ti Emefiele ní wọ́n fi lọ bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá rí ìwé ìròyìn Nigeria Tribune mú tó bá lọ sójú ìwé kejì rẹ̀ yọ ba ìròyìn míì tó fẹ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune ló ń sọ̀rọ̀ nípa ti àwọn àgbààgbà táwọn mọ̀jẹ̀ ọba jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wo gbogbo ìṣàkóso Adeleke tí ń ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ẹ wo òṣùbà rẹ̀ rèé iṣẹ́ rẹ̀ la ka kì í pọ̀ hmm. ojú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà. tọ́ abala ètò ẹ̀kọ́ kínní kan ti ń da ìgboro rú lásìkò tá a wà yìí pàápàá jùlọ àwọn ọmọ wa tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yege tán tí wọ́n kun kí wọ́n sì rú òlù tí wọ́n ní lọ́bọ̀lọ́bọ̀ kan wà ńbẹ̀ tí wọ́n ń sọ ọdún mọ̀ pé ah, ayédèrú ìwé ẹ̀rí dègírì ilẹ̀ mọ̀ ń gbé kiri kẹ́ táwọn ọmọ ní kíni tá a ti mú ní èsì ìdánwò gidi lọ́wọ́ tá a wọlé ẹ̀kọ́ gíga fásitì gidi tá a sì lọ láyọ̀ tá a sì parí eh, láyọ̀ tá a wá dé tán tá a fẹ́ lọ sìnrú òlu tẹ́ ń sọ pé kinní kan kinní kan wọ́n ní ẹgbẹ̀rún mọ́kànlá ó dín ọgọ́rùn-ún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lọ kàwé nílẹ̀ òkèrè bíi Benin Republic àti Togo nígbà ni wọ́n ní wọ́n ń bá wọn fa fìràkù lọ́wọ́ báyìí wọ́n ní ìjà àti ogun rẹ̀ wọ́n jọ ń jà lọ́wọ́ àtàwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì ibẹ̀ àti ààrẹ ilẹ̀ Togo àti ti Benin Republic pẹ̀lú ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà pé ṣé ò sí àṣepọ̀ mọ́mọ́ láàrin wa ṣe hmm. tẹ́lá tó kó yẹyọ ó ti páàkì sáàrin wa lẹ́bàá ẹ̀ náà ni wọ́n tún ní ní nàìjíríà gan ẹ̀wẹ̀wẹ̀ wọ́n Ah, ṣé ti bẹ̀rù lẹ́rí lẹ́ ń wí ti nàìjíríà gan fúnra rẹ̀ àwọn fásitì bíi méjìdínní fifty eight facilities ń ló jẹ́ pé dìgírì tí wọ́n ń gbélé èèyàn lọ́wọ́ hmm. tolúwọlé ni. ọlọ́run ṣàánú tó oh. orí floor ni wọ́n ti mú oh, wọ́n ti mú dìgírì hmm. Hmm. ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti mọ̀ kàrúurú ń bẹ lójúwèé karùn-ún ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ ti Togo àti Benin Republic ló ń sọ hmm. àwọn orílẹ̀-èdè tí wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tó lọ bẹ̀ àbí ìwé ẹ̀rí wọn ò gbàkàkà tó máa gbọ́ hmm. wọn ní ìyàn síṣẹ́ níléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà náà mọ̀kàrúrù mbẹ́mbẹ́ ah, ah. torí pé bí ìbínú bí ìbínú ń làwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn èèkàn kan ní ilẹ̀ wa nàìjíríà ń bí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ nàìjíríà ìjọba ìpínlẹ̀ èkó kódà wọ́n ní alága ìjọba ìbílẹ̀ Ọ̀ṣọ́dì sọlọ̀ àti mínísítà tẹ́lẹ̀ nílẹ̀ wa nàìjíríà fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ major general tajudeen ọlárẹ̀wájú retired àtàwọn èèkàn míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú pé ẹ̀gbọ́n ná ẹ̀gbọ́n ò nílùú tó lọ́ba tó níjòyè òun ni ọmọ apá àríwá ilẹ̀ wa nàìjíríà wọn ó sì gbà á síṣẹ́ yóò sì máa sọpọ́ ọmọ ìpínlẹ̀ èkó lòun mm-hmm. Ah, ah, mm-hmm. Ah, ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ni. ó ṣeré fọ́nrán o. <laughs> fọ́nrán wọn mà lágbára ah, ah. nígbà wọn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé bolo ti wá ó ní Kaduna ó wá láti Kaduna ó sì ń gba ìwé ẹ̀rí pé ọmọ ìjọba àbílẹ̀ Òṣòdì ni ọ́ nígbà ó ló ń gbé lọ Kaduna. ògbèrè tó yà ni ògbèrè <laughs> baba ńlá. torí kò yé mi. <laughs> Ah, all right. ó ń gba slot ọmọ Èkó ó sì jọmọ apá àríwá ilẹ̀ wa nàìjíríà wonderful ìyanu lọ̀rọ̀ náà kò sí nǹkan tọ́lọ́hún lè ṣe tọ́lọ́hún lè ṣe mo ti ní táyé kẹ́hìndé rí tí mm. táyé jẹ́ ọmọ fourteen years tí kẹ́hìndé sì jẹ́ twenty five. Ah, ah, ìyẹn ló wá rí tó wá tún sọ̀rọ̀ èmi ti rí ẹ̀gbọ́n rí tó ṣe ọjọ́ ìbí ọgọ́ta tí àbúrò sì ṣe ọjọ́ ìbí ọdún méjìdínláàádọ́rin lórí pé àwọ̀ṣẹ́ ìjọba kò sí wàhálà o àwọ̀ alright ojú ewé kínní ìwé ìròyìn ti The Nation wọ́n ní ah. ilé ìwòsàn ìjọba ti FMC Federal Medical Centers tó ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní iye owó tí wọ́n máa ń gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n bímọ pẹ̀lú ìlànà ti ìgbàlódé IVF wọ́n ní wọ́n ti hmm. gé e wálẹ̀ kíákíá kíákíá bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n ní ah, àjọ yìí ń rò pa á lè dárúkọ rẹ̀ wọ́n ní ní tìbútòrò ibi tí wọ́n ní ẹ̀ka sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ń ṣe ètò iṣẹ́ abẹ ọ̀fẹ́ nípa ti àìsàn jẹjẹrẹ fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ lórí ẹ̀ watch out. tó ìròyìn kan bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ní ààrẹ ilẹ̀ wa Bọ́lá mẹ́ Tinubu wọ́n ní ó ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà tó jọmọ́ ẹgbẹ́ òṣèlú APC tán wọlé lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú APC wọ́n jíṣẹ́ ìríjú wọn ni ní tí wọ́n ti ń bá bọ̀ láti bí ọdún kan sẹ́yìn wọ́n sì tún sọ̀rọ̀ ibi tí ìfọwọ́sowọ́pọ̀ ó ti wà kí ìtẹ̀síwájú lè bá àdébá iṣẹ́ wọn lọ́dún tuntun tá a tún ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ yìí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune mo ti bá. Mutfwang ó ti sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Plateau ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ọ sí múnimúni kan kì í mú atẹ́gùn yàtọ̀ fún tinú táyà àti ti bọ́ọ̀ tá à ń gbá wọn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kéde pé èmi ni gómìnà ní ìpínlẹ̀ plateau kí ẹnikẹ́ni kó má ṣe yọmí lẹ́nu mọ́ gómìnà caleb manasseh mutvwang ń ló sọ bẹ́ẹ̀ pé kílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà kó kéde òun gbogbo awuyewuye yèyé ọ̀tẹ̀ tí ń bẹ ń gbòòrò ayé yìí kí wọ́n paná ogun kí wọ́n paná ọ̀tẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ni gómìnà lágbo òṣèlú ní ìpínlẹ̀ Ondo tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ti ní kí ẹni tí ń ṣalága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo Fatai Adams kó lọ rọ́ọ̀kúnlé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lánàá Thursday ni wọ́n ti yan igbákejì alága tẹ́lẹ̀ ìyún ọ̀gbẹ́ni Tọ́lá Alábẹ́rẹ́ pé ọ̀yá ìwọ ni kó máa délé ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà. àtúnṣe lójú àwọn òpópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ lórílẹ̀ yìí wọ́n ti yọ̀ǹda ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi bílíọ̀nù méjìdínláàádọ́fà owó náírà one hundred and eight billion naira ni wọ́n ti taari síta báyìí o fún àtúnṣe àwọn ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní tìbútòrò iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigerian Customs Service wọ́n ní wọ́n máa pa ẹtú ribiribi wọ́n pa owó tó ń lọ bíi tírílíọ̀nù mẹ́ta wọlé èsì o wọ́n ní lọ́dún twenty twenty four yìí àwọn ò tún gbìyànjú láti pa tó tírílíọ̀nù márùn-ún owó náírà kíjọba orílẹ̀-èdè nàìjíríà bá lè mọ̀ pé kì í mọ̀ ṣeré <laughs> àwọn ń ṣiṣẹ́ takuntakun ni àwọn ilé ìfowópamọ́ gbogbo tí wọ́n ń bẹ nílẹ̀ wa nàìjíríà wọn ni gbèsè tí wọ́n jẹ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè yìí ó jẹ́ tírílíọ̀nù mọ́kàndínlógún nineteen trillion naira ní lóònù táwọn náà gbà wọ́n ya ni o wọ́n san padà nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti yá. tó ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard ìpínlẹ̀ Kano nìròyìn ọ̀hún ti wá wọ́n ní àwọn òǹtajà tí wọ́n wó ṣọ́ọ̀bù wọn láwọn apá kan ní ìpínlẹ̀ Kano àná ni wọ́n ti ní ẹ dákun ẹ bá wa ṣe ìwádìí sí bí wọ́n ṣe wó ṣọ́ọ̀bù wa tí gómìnà Abba Yusuf àti olórí adarí ẹgbẹ́ òṣèlú New National People Party NNPP Rabiu Musa Kwakwanso bó ṣe jẹ́ pé òun ló léwájú ẹ̀ tó sì ń tọ́ka pé ẹ wo ṣọ́ọ̀bù dànù ẹ dákun o ẹ bá wádìí ẹ o torí ohun tí wọ́n wó dànù yìí à bílíọ̀nù gbé bílíọ̀nù kan ní o. Eh, ṣóore ó ní ọ̀tàlérúgba bílíọ̀nù náírà ní two hundred and sixty billion ní dúkìá tí ń bàjẹ́ ah. ẹ wádìí o kọlọ́run ó ṣàánú. àmì mo tajú kan rí ìròyìn yìí ó wá yẹ kí a kà á kó tó di pa á lọ sójú ọjà àdìsá ọ̀rọ̀ rẹ o nígbà tí wọ́n kéde pé àwọn fásitì kan ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n ní méjìdínní ọgọ́ta pé ò dáńgájíá fifty eight ni àjọ tó ń ṣe kò kárí ilé ẹ̀kọ́ gíga fásitì ńlẹ̀ wa nàìjíríà ní àwọn fásitì wọ̀nyí wọn ò dángájá tó. fifty eight fifty eight fásitìs wọ́n wá gbé ọ̀rọ̀ jáde ní ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch pé àbá láti dá fásitì mẹ́tàdínní àádọ́ta tuntun míì sílẹ̀ mhm. wọ́n ti gbé yẹ̀wò fún ìpele kínní wọ́n ti gbé yẹ̀wò fún ìpele kejì láti gba ìbuwọ́lù. àwa alright ẹja lọ sójú ọjà ńgbà bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ajá àbálẹ̀ ó ń bọ̀ ẹ kò hmm. ojú lọ́nà. Ah, mo lè fẹ́ kàròyìn já padà dé. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. ilé ìyá yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹun ẹyin. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n náà nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ́ọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ó design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. ayọ̀ ń bọ̀ ó mo róye wẹ́ẹ́ balẹ̀ wá operation seven two seven ó dá mi lójú ayọ̀rẹ́ rere o ẹ kú ojú lọ́nà ẹ̀ mímí ẹ̀ ti ń mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ àmìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí deland event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni ọjọ́ tuesday tó kẹ́yìn twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti máa bẹ́ṣọ funfun sára kiniwin láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ǹtẹ̀ fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lúbì gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì ẹ̀dá pàtàkì lójú jẹ́ èyí ló mú àjọ charity pay eye care foundation máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú one thousand naira péré owó káàdì reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa wa. àǹfààní ń bẹ láti lo pos and transfer. láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó tí fowó sàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. ìgbésẹ̀ làmí ẹ̀ bàbá ò dákun lànà fún mi ọjọ́ lọ àsálà kan pẹ̀lú olúwa àsálà kan pẹ̀lú olúwa twenty twenty four ó ní ètò àdúrà tọ́lọ́run pa láṣẹ láti gbé kalẹ̀ lọ́dọọdún látẹnu wòlíì àgbáyé ìránṣẹ́ ọlọ́run àfàṣẹ ọ̀rọ̀ tó gun èṣù mọ́lẹ̀ prophet john olúolúwa pè mí ó pè yí síbi ètò àdúrà ọlọ́jọ́ kan ṣoṣo ètò àdúrà yìí la fi ń sílẹ̀kùn ọdún tuntun ọjọ́ kan ṣoṣo ni ẹ má mi ṣe ẹ̀ ìta ó ṣe ní csc vineyard of miracle àgbàlá ìyanu jésù district headquarter jésù la pe àkórí ẹ̀ kí ni mo pè é jésù èyí tó ń bẹ ní nọ́mbà one yẹ́rọ̀kún fìlà ọlọ́gòkè àkànwó street àbáyọ̀mí ìwọ́rọ̀dù ìbàdàn èyí tó máa wáyé ní ọjọ́ karùn-ún oṣù kínní ọdún twenty twenty four aago mẹ́jọ àṣálẹ́ la máa bẹ̀rẹ̀ dé àfẹ̀mọ́jú kẹ́lẹ́lẹ́ evangelist dr bukola kí adéṣẹ́wọlé jésù ni ó máa dàlúgbò lẹ̀ fi kọrin ẹ̀mí láwọn nkọrin ẹ̀mí tó kù ogun ayé kẹ̀dàgbà lọ́wọ́ ọlọ́run prophet john olúolúwa àdúrà ni ó gbà má ṣàwáwí àwọn wo ló ní kó o fòkó nìṣó àṣálẹ́ kan pẹ̀lú olúwa rí kó o wà ń bẹ̀ ẹ̀dì àkọ́kọ́ nínú oṣù kínní twenty twenty four òkú tó bòrú dẹ̀dẹ̀ wọlé ó gbọ́dọ̀ bòrú dẹ̀dẹ̀ jáde jésù olúwa retí Precious Saturday ni fún ẹ àtẹ̀bí rẹ̀ bí ẹ bá lè wá sípàdé àdúrà sátidé àkọ́kọ́ lóṣooṣù tó ń wáyé ní feast of christ bible church ológun ẹ̀rú ìbàdàn mantle of divine mercy àkòrí rẹ̀ o ní. pàtó of divine mercy. àmúre àánú látòkè wá ní o. gbogbo ní kojúkò ló máa rí àmúre yẹn gbà. lọ́jọ́ sátidé oṣù kọ̀ọ̀kan nínú ilé ọlọ́run wa. feast of christ bible church so one second power line. alongeru wa road ológun ẹrú promise land ìbàdàn. láàrin aago méje òwúrọ̀ kùtù sago mẹ́wàá ọ̀rọ̀ ni. sátidé àkọ́kọ́ lóṣooṣù ló ń wáyé o. prophet and pastor mrs ayọ̀rẹ́dì oyewumi jẹ́bi. lónìí kì í sọ fún ọ wípé ọ̀fi àánú wa orí. olóore rẹ̀ yóò wá ọkàn lẹ́nu. nọ́mbà yìí ni kò gbé fún àlàyé àti ìrànlọ́wọ́ àdúrà. zero eight zero three three seven six six nine four zero. man two of divine mercy. amúri ànúlátó kẹwàá lakòrí ìpàdé àdúrà olóṣooṣù yìí o. tell somebody to tell somebody that Jesus is real heaven is real. Something anti-malaria comes here. Something, it finish malaria guys, I don't dey go. My wife not too well. Sharp shooter, don't score goal again, Abby. Oh boy, no be that one. She do test, then say na malaria o. Oh. True, malaria see the disturb una. E be like say I never yarn you about my surest padi. Which best friend you get wey we no sabi? Name na Zoxin. I need to know more about this your best friend. Ha, no wahala. Zoxin The better anti-malaria medicine We get a better combination of Artemita plus lumefantrine. Now confirm anti-malaria medicine. I never see any friend way better pass my Zoxin Oh. Oh boy you know all these things Now you know one tell us things. no wahala now when i know it, eh, make i run go buy am for my wife o. Oh. correct guy Now bond chemical industries limited where they make it bay for picking them, they make make isoxin anti-malaria medicine e day for pharmacy Where dey your area if your body no tranga after three days make you run go see your doctor. àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé e, tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyọ̀ KK Global Engineering Company tó wà ní MKK Multipurpose Building agara odò New Garage Area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí ilẹ̀ grace estate tó wà ládébáyé area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. Let your power flow in this place. bẹ̀rẹ̀ ọdún tuntun pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run start a new year with the power of God wákàtí sílò wákàtí ọ̀rọ̀ ìyè wákàtí sílò wákàtí iṣẹ́ ìsìnsí ẹni tó dá wa wákàtí sílò wákàtí ìdáhùn àdúrà wákàtí sílò wákàtí ìrírí ìfọwọ́kàn ọlọ́run nínú ìjọ Methodist tó wà ní Bódìjà lójú ọ̀nà tó wá láti secretariat UI lọ́jọ́ sátidé ọjọ́ kẹfà oṣù kínní ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago méje àbọ̀ òwúrọ̀ Methodist Church Nigeria Bódìjà Ìbàdàn invite you to moment of worship where end wonders. Yes, yes, that is Shiloh Shiloah, where all your prayers shall be answered without any delay on Saturday, 6th January 2024 at 7:30 a.m. Shiloh Shiloah Ministry by Reverend Olumide Aluko and other anointed vessels in the world and worship. Most Reverend Olumiwa Ọ̀dẹ́jàyí, Archbishop of Ibadan, Wakati Shiloh ni ti ń jà, tógun ọjọ́ pípẹ́ ti testimony, ṣẹ́, tí tẹ̀símọ́nì ti ń wáyé, ìwọlẹ̀ rí eléyìí ni Wakati ń dóde ọ̀ ní wákàtí Shiloh nínú ìjọ Methodist Bódìjà ní Ìbàdàn. Shiloah, come and receive your charming desire. Liars. ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy lílorin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ di pèdèpèdè bó la ṣe sọ dogo tí òfin ni dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣe wò fúnra rẹ̀ nínú kulu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálàbà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. ẹtú yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ ni o tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ̀ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ́ àti ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn. ọ̀pọ̀lọpọ̀ sí ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun. four unforgettable months of miraculous transformation of life lélẹ́yìí o. ẹ pè zero zero two three three eight one four one seven. ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. Unlock your path to the USA. Our EB to 1B visa specialist can guide you through the process. The EB1 visa is the US first preference employment based green card. The EB1 green cards grant successful applicants the US green card, also known as a permanent resident status. This means once you obtain it, you can stay in the US indefinitely and work anywhere in the country unrestricted. You may also apply for US citizenship after obtaining your EB1 green card. You will be eligible for citizenship citizenship application after amassing five years of continuous residence as a green card holder. You don't have to navigate the complex U.S. immigration landscape alone. Consults can help you with our team of experts with vast experience as immigration consultants. We will guide you through the rigors of the process. For inquiries, please visit Consult at Fast Fast Junction, Communication House, Old Differ Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashibodija Junction, Bashorun, Ibadan. Telephone 0813 543 0382. two Edu Consult. Together we soar with pride. ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́nu olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti ìmúṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni yí ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God la kò rí ìpàdé àdúrà ẹni báláyà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbàyípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwọ́ oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́sítẹ́lì ti kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbòyọ̀ ládèjì á ti máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ kábọ̀ àwọn ilé ìfẹ́ àtìlú ondo pẹ̀lú bánà ẹni bálayà lára jájọ pàdé ń bẹ̀ láti ní ìfọwọ́tọ́ tí múni kó àkópọ̀ ìyanu láti bẹ̀rẹ̀ títí dòpin ọdún. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ eh, eh, kò sí wàhálà eh, tọ ajá balẹ̀ ìròyìn àti gbéra sọ náà nù gbogbo èyí ọlọ́run yẹ ká conclude bẹ́ẹ̀. Mm, mm, mm. ok kò sí wàhálà lójú ewé kejì ìwé ìròyìn ti the punch ìròyìn tó ní í ṣe pẹ̀lú okùn lọ́bọ̀lọ́bọ̀ kan tí wọ́n ti bọ́rùn Dangote Emefiele àtàwọn iléeṣẹ́ bíi mọ́kànléní àádọ́ta míì ń dìròyìn tá a fi ṣẹwọ́ ibi tí nǹkan dé dúró ńrèé o wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ EFCC àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa Nàìjíríà bàgẹ́ ni wọ́n bo iléeṣẹ́ àjọ ti Dangote iléeṣẹ́ rẹ̀ ti ń bẹ lẹ́kọ̀ọ́ lólú iléeṣẹ́ lọ́hùn-ún èyí tó wà lágbègbè Ìkòyí wọ́n nígbà wọn ò débẹ̀ wọ́n wọ ọ́fíìsì lọ wọ́n sì palẹ̀ àwọn òwe kan mọ́nira bájógán lójú ọgán ní wérewére ní wàrà sísà pẹ̀lú ẹ̀sùn òbítíbitì èyí tí wọ́n fi kan Dangote iléeṣẹ́ rẹ̀ àti Godwin Emefiele tí í ṣe gómìnà àná ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ẹ̀sùn tí wọ́n ní wọ́n fi kàn án wọ́n ní láòkó ògbà tí Godwin Emefiele tó wà lórípò gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà àwọn nǹkan hóhẹ́ lágbọ́nrin ti ètò ọrọ̀ ajé bá a ṣe ń rajà nílé òkèèrè wá sí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àsùnwọ̀n kan ń bẹ tí wọ́n pè ní federal tí wọ́n pè ní foreign allocation account wọ́n ní àsùnwọ̀n yìí wọ́n máa ń kó owó dọ́là síbẹ̀ fún ètò okòwò orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tó bá fẹ́ rajà nílé òkèèrè ìtọ̀nà rẹ̀ ni ó ti rí owó òtílé òkèrè tí ó fi rajà àtàwọn nǹkan míì tá a bá fẹ́ ṣe nílé òkèrè yóò lè mú kí ètò ọrọ̀ ajé kó san mọ́nà kó rọrùn fún wa wọ́n ní owó ọ̀hún iye tí wọ́n sì fi sí lórí débi pé àwọn èèyàn máa ríra ká ní igba náírà ni wọ́n ní kí wọ́n máa ta dọ́là kan láti bẹ̀ igba náírà yìí iná ni gbogbo àwọn èèyàn tó bá ní okòwò ṣe tó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti orí ẹ̀rọ ayélujára sílẹ̀ òkèrè tí wọ́n máa fi rí ṣòwò àmọ́ wọ́n ń gbọ́ nígbà tí Godwin Emefiele wà ń bẹ̀ wọ́n ní ẹlẹ́gbọ́n àgbà ńṣe lòun darí gbogbo rẹ̀ Dangote ló fún ní àǹfààní láti rí owó ìrà ní iye tí ìjọba pè gangan pé kí wọ́n ta ní official rate tó bá hmm. sì ti ra òun ni ó rí fi ra ohun tó bá fẹ́ rà nílẹ̀ òkèèrè àwọn èèyàn tó wá kù tí wọ́n ń ṣe ètò ọrọ̀ ajé wọn ò láǹfààní sí wọ́n sílẹ̀kùn mọ́ wọn hmm. bí wọ́n sì ṣe ti sílẹ̀kùn mọ́ àwọn yòókù gbogbo ẹni tó bá ti fẹ́ rajà nílé òkèèrè yóò ṣẹ̀ máa wá dọ́là lọ́tún yóò máa wá dọ́là lókùsìn owó ilé òkèèrè láti fi rajà ni ó wá ń jẹ́ kí owó dọ́là kó máa gbéra kówó náírà lẹwa nàìjíríà kó máa bọ̀ ńlẹ̀wẹ̀ wọ́n ní gbogbo ìlànà tí wọ́n lò lásìkò ìgbà náà ní àjọ EFCC wá ní afẹ́fẹ́ ti fẹ́ o àwọn sì ti rí ohun tí ẹdìẹ fi ń ṣègbọ̀nsẹ̀ kíní yìí ti kó bá ètò ọrọ̀ ajé wa jìnnà kọjá àfẹnuròyìn wọ́n wá ní kì í wá ṣe iléeṣẹ́ yìí nìkan wọ́n ní àwọn iléeṣẹ́ bíi mọ́kànléní àádọ́ta míì náà pẹ̀lú ti eléyìí ni wọ́n parapọ̀ jẹ́ méjìléní àádọ́ta tí wọ́n sì ní ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀ wa nàìjíríà tàná Godwin Emefiele ọmọ ń pa ẹ̀ ti Dangote Group náà tí gbajúgbajà olókoòwò Aliko Dangote tóun náà jẹ́ adarí ẹ̀ wọ́n lóun náà mọ̀ ń pa ẹ̀ ní àwọn òṣìṣẹ́ àjọ EFCC àgbà méjì kan ńlá àwọn oníròyìn wá lù lẹ́nu gbọ́rọ̀ ìpè tọ̀ bó o ní nǹkan ṣe jẹ́ o a gbọ́ pé ẹ lọ sí iléeṣẹ́ Dangote o lólú iléeṣẹ́ rẹ̀ ti ń bẹ lágbègbè Ìkòyí ní ìpínlẹ̀ Èkó wípé ẹ lọ palẹ̀ àwọn ìwé kan mọ́ ìwé kan mọ́ léyìí tó sì ní í ṣe pẹ̀lú ìtọpinpin tó ń lọ lórí okùn gbọlọgbọlọ tí wọ́n fi kọ́ Dangote àti Emefiele lọ́rùn lórí bí wọ́n ṣe lu orílẹ̀-èdè wa Nàìjíríà ní àlùpàmọ́kù wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ EFCC náà àkọ́kọ́ tí ó sọ̀rọ̀ ó ní lóòótọ́ ń làwọn òṣìṣẹ́ àjọ àwọn ló wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣe òun ò lè sọ lásìkò tá a wà yìí káwọn sọ̀rọ̀ tó bá dìgbà míì ẹnì kejì náà tí wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀ pé tó bó wà ní nǹkan o a gbọ́ pé àjọ EFCC ẹ ti lọ síbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn lọ iṣẹ́ ìwádìí làwọn sì ń ṣe lọ́wọ́ lórí nǹkan kan ìgbà táwọn bá parí iṣẹ́ ìwádìí ọ̀hún àwọn ò jẹ́ kí ìròyìn kó bọ́ sí ìgboro ayé ṣùgbọ́n ẹ sì mọ̀ pé oníròyìn ọlọ́fin tó ó ní àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà láti gba ìròyìn jáde níbi tí èèyàn bá gbèrò pé kò sí ìròyìn wọ́n níbẹ̀ wọ́n ti gbé ń fìdí rẹ̀ múlẹ̀ yìí pé hmm, àwọn ìlànà tí wọ́n ń lò pẹ̀lú Dangote àti àwọn iléeṣẹ́ mọ́kànléní àádọ́ta míì yìí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ máa lò wọ́n ti ń lò tipẹ́ o àjọ EFCC wá sọ fún wọn pé kò burú kò bàjẹ́ wọ́n ní ibi tí nǹkan dé yìí o àwọn ìwé tẹ́ ẹ ti fi ń ṣe ètò okòwò lórí bẹ́ẹ̀ ṣe ń rí forest allocation owó tẹ́ ẹ fi ń rajà nílẹ̀ òkèèrè tẹ́ ẹ fi ń rí dọ́là lòun ti ní yàrá yòlò bí omi òjò ẹ kó wá ti ọdún mẹ́wàá sí àsìkò tá a wà ń bẹ̀ yìí ìyẹn ò ní wàá fún wa láǹfààní àti mú kí ìtọpinpin tiwa náà kó lọ gèrègè bó ṣe tọ́ àti bó ti yẹ wọ́n ní wọ́n palẹ̀ àwọn òwe kan mọ́ o tó sì ń bẹ lọ́dọ̀ àjọ EFCC pé ńgbà tá a bá fi tàn án débi tó lápẹẹrẹ àmọ́ bí nǹkan ṣe ń lọ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ní hmm, ṣẹ́rí ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tàná Godwin Emefiele wọ́n ní lórí ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yìí èpè kọ́ o àti bọ́m̀bẹ̀ rẹ̀ yóò le díẹ̀ o lára àwọn èèyàn tó sì tọ́ka ipe kí wọ́n tún tọpinpin ni pé Túndé Sabiu wọ́n ní ẹ lọ gbé e o wọ́n ní ìmùlẹ̀ pampam ni sí Muhammadu Buhari àti àwọn olùdarí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà méjìlá míì náà dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ míì wọ́n ní àwọn náà lọ́wọ́ lómi lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o wọ́n ní emefiele òun náà ó wà nú ọ̀rọ̀ yìí ọbaṣì wọ́n ní ẹ lọ tọpinpin rẹ̀ dáadáa wọ́n pọ̀ tí wọ́n tọ́ka orúkọ wọn sílẹ̀ pé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bí wọ́n ṣe rún orílẹ̀-èdè wa nàìjíríà ní àrùn kì tó wá mú kí a fẹ́ ra nǹkan nílé òkèèrè ó nira tó wo dọ́là wá gbé owó náírà ilẹ̀ wa nàìjíríà tó ṣan mọ́lẹ̀ àwọn wọ̀nyí lọ́wọ́ ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́fẹ́ balance ẹ̀ ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti the punch. tó ìròyìn tó kà tán ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti nigeria tribune tó jáde láàárọ̀ yìí oh. tí wọ́n ní àjọ efcc balẹ̀ bàgẹ́ sí olú iléeṣẹ́ dangote kí ni wọ́n ń wá lọ kí ni wọ́n rí ń wọ́n ní lórí ìwádìí lórí pàṣípàrọ̀ owó lẹwa nàìjíríà sílẹ̀ òkèèrè àti bí àwọn iléeṣẹ́ kan ṣe rí owó ọ̀hún kó sápò tiwọn tí wọ́n sì sílẹ̀ kù máwọn míì nígbà tí emefiele fi jẹ́ gómìnà báńkì àgbà nílẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé àwọn iléeṣẹ́ ọ̀hún lé ní ogójì dangote náà wà lára wọn ní pé àjọ efcc bẹ̀rẹ̀ sí ní tanná wádìí rẹ̀ pé èyí àti ṣe kí ló ṣẹlẹ̀ nígbà náà wọ́n ní pàṣípàrọ̀ owó lẹ́wà nàìjíríà sílẹ̀ òkèèrè yìí ó wà lára ọ̀nà tí wọ́n fi gbé nàìjíríà ní kọ́ńkọ́lọ́rùn tó sì jẹ́ pé wọ́n gbèrú ọrọ̀ ajé lẹ́wà nàìjíríà látẹ̀yìn wọ́n sì kó ìgbájú tó burúkú jù fún wa tí ọrọ̀ ajé lẹ́wà nàìjíríà fi ń dọ̀bálẹ̀ tówó náírà fi ń ráyè gbókìtì pọnlápọnlá níwájú owó dọ́là gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní látìgbà tí Bọ́lá Ahmed Tinubu ti di ààrẹ lẹ́wà Nàìjíríà ní kànmọ́nkíá ló ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ láti rí i pé àwọn ilé iṣẹ́ tí wọ́n ní abí àwọn ń jáfikàn yìí tí wọ́n sì jẹ̀sẹ́ bì lórí ọ̀rọ̀ pàṣípàrọ̀ owó lẹ́wà Nàìjíríà wọ́n fi mú kàtà òfin ní kíákíá ní EFCC ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìwádìí tó lágbára kalẹ̀ láti ṣèwádìí àwọn ilé ọ̀hún àti ọ̀nà tán kó owó Nàìjíríà mì bíi kàlòkàlò tí wọ́n sì lo ìlànà pàṣípàrọ̀ owó lẹ́wà Nàìjíríà fi gbọ́ bùkátà àtàrà wọn nìkan wọn ní ọbaṣe ẹnìkan náà tó ti jẹ́ pé amojú amojúmòfin lórí ọ̀rọ̀ tó jọmọ́ ti káṣírò owó àti kí a sì tún jábọ̀ bí ìṣúwó náà ṣe lọ fúnlẹ̀ wa nàìjíríà òun ló jẹ́ òun ni wọ́n ní wọ́n yàn ní kánmọ́nkíá tí wọ́n sì ní ọ̀yá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí bí owó ṣe rìn bí owó ṣe wọlé bí ọ̀rọ̀ pàṣípààrọ̀ owó lẹwa nàìjíríà ṣe ṣe nígbà tí wà ní oróyè ní kíákíá lòun náà bẹ̀rẹ̀ sí ní jábọ̀ kíákíá nígbà tó ṣèwádìí ó ní ó bẹ̀rẹ̀ sí ní sọ fún ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà pé ah wọ́n ti run wa débi tó lápẹ̀rẹ̀ kíákíá ló bẹ̀rẹ̀ sí ní dí àwọn ibì kan tí wọ́n ní owó lẹwa nàìjíríà ń gbà ṣòroṣò bọ́ sí àwọn àpò àwọn kan tí wọ́n napánasẹ̀ tí wọ́n sì ń jẹun tó jẹ́ pé àwọn wọ̀nyí wọn ò gbé wọn ò sì fà wọ́n sì ń kówó nàìjíríà mi bíi kàlòkàlò ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀hún pé ní kíákíá ni wọ́n sọ̀rọ̀ yìí pé àwọn ẹ̀ta hóró èèyàn yìí wọ́n ti là wọ́n sì ti lu lórí ọ̀rọ̀ pàṣípààrọ̀ owó lẹwa nàìjíríà sílẹ̀ òkèèrè wọ́n ní àwọn àbọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún ààrẹ lẹwa nàìjíríà láti ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2023 ó ti bẹ̀rẹ̀ sí ní tọ́ka pé Emefiele àtàwọn kan ní báńkì àgbà lẹwa nàìjíríà ah, hmm wọ́n ti rún wa gan-an ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ni wọ́n béèrè lọ́wọ́ EFCC èrè díẹ̀ tẹ́ fi lọ sọ́dọ̀ Dangote wọ́n ní látìgbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní kẹ́fín pé iléeṣẹ́ Dangote náà wà lára àwọn iléeṣẹ́ tí wọ́n rún Nàìjíríà gan làwọn ti bẹ̀rẹ̀ sí ní pèpè ọ̀dà náà àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó tẹ́ fi ṣe pàṣípàrọ̀ ilẹ̀ owó lẹ́wọ̀ Nàìjíríà sílẹ̀ òkèèrè pẹ̀lú báńkì àgbà lẹ́wọ̀ Nàìjíríà ẹ̀ mú wa nígbà tí wọ́n kàn dí mọ́lé làwọn ní ọ̀dà náà o bí muhammadu ọba lọ àbí òkè ọba lọ bá muhammadu ẹ jẹ́ kí muhammadu kó lọ bá òkè ńlá wọn fi lọ bá wọn ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ni ìròyìn tó wù mí kà gangan ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune mọ kí wọn lẹ́yìn ni o ibi tí wọ́n ti pé Tinubu ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà látàpá àríwá ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n wà lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú APC ní ilé agbára pátápá àrà tán pè ní Aso Rock ibi tí sẹ́mẹ́ǹtì gbé dunlẹ̀ dáadáa wọ́n ní bọ́lá mẹ́ẹ̀ tinubu ti ń ṣe ààrẹ lẹ́wà nàìjíríà ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà látàkọ́ àríwá ilẹ̀ wa nàìjíríà tán jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apc láti gbọ́ àbọ̀ wọn láti bí ọdún kan tán ti wà lóróyè àti pé kí ni àwọn lè jọ ṣe papọ̀ tí ìtẹ̀síwájú ó fi dé bá ìpínlẹ̀ kó wa wọn nínú ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ láti rí muhammadu yaya tó wá láti ìpínlẹ̀ gombe muhammadu bago láti ìpínlẹ̀ niger àti human nnamdi tó ń wá láti ìpínlẹ̀ jigawa nígbà tí wọ́n ń sọ̀rọ̀ táwọn oníròyìn sì bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lẹ́yìn tán ṣe pàdé ọ̀hún tán ní pé àwọn bun ààrẹ lẹwa nàìjíríà gbọ́ ni ìgbésẹ̀ táwọn ti ń gbé àti ọ̀nà táwọn ti ń tọ̀ látọdún 2023 táwọn fi wọ 2024 yìí wọ́n ní àwọn sọ̀rọ̀ yìí kí ìpínlẹ̀ kọ́wọ́ àwọn lè bá rí ọ̀nà àbáyọ sí gbogbo ọ̀rọ̀ kò sóúnjẹ àti bí lẹwa nàìjíríà yóò ṣe gbégbá orókè láwùjọ àgbáyé ní orílẹ̀-èdè tí ó lè bọ́ ẹnu ara rẹ̀ gómìnà Yahaya nígbà tóun náà ń sọ̀rọ̀ ní látọdún 2023 ó ní ìpínlẹ̀ Gombe ti ń ṣe ìfọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà láti rí i pé ètò ìlera àti àwọn ọrọ̀ ajé míì ó bẹ̀rẹ̀ sí ní rú gọ́gọ́ láwọn apá abìkan lápá ti ọrọ̀ ajé ó ní àwọn ṣèyí láti rí i pé ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà rí sí ti ń lọ ní ìpínlẹ̀ kówà wọn àti pé ibi tó bá yẹ kí wọ́n dá sí ń kí wọ́n tètè yá a dá sí kí nǹkan tó bàjẹ́ tán yányán ó ní kódà àwọn ti bẹ̀rẹ̀ sí ní ró ìjọba ìbílẹ̀ náà ní agbára torí pé àwọn mọ̀ pé ó wà lára àwọn nǹkan tí àwọn ò fi lè jábọ̀ tó tọ́ Yàhàyà ó tún wá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ ètò ọ̀gbìn ó wà lára tí àwọn bá ààrẹ lẹwa Nàìjíríà sọ pé ọ̀nà ìgbàlódé tá a fi ń ṣe ètò ọ̀gbìn ní ìsìn ló yẹ káwọn bẹ̀rẹ̀ sí ní múlò tó bá pé lóòótọ́ la fẹ́ kí oúnjẹ ó sùn wá bọ̀ ó ní àwọn nǹkan wọ̀nyí làwọn sọ láti bẹ̀rẹ̀ dópin kí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà lè bá kógiri mọ́ ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn àti pé àwọn dúpẹ́ pé ìpínlẹ̀ gombe wà lára àwọn ìpínlẹ̀ nílẹ̀ wa nàìjíríà tó jẹ́ pé ó bá jẹ́ bí nǹkan ọ̀gbìn àti bí ètò tó jọmọ́ ti nǹkan ọ̀rọ̀ àgbẹ̀ ó ní wọ́n mú lọ́kùnkúndùn ó láwọn sì ń ṣe àwọn nǹkan wọ̀nyí láti rí i pé àtijẹ àtimu nílẹ̀ wa nàìjíríà tí ó ti fẹ́ mọ́ ní ẹtì nínú ó di àfihẹ́yìn tí egun alárẹ̀ fi ṣọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune àwọn ọ̀nà àbáyọ tí wọ́n là á lẹ̀ tílẹ̀ wa Nàìjíríà ó fi bọ́nú ibi ń pa wá hmm. wọ́n kà á síbẹ̀ tọ́pọ̀. alright ẹ jẹ́ lọ sí abala ètò ẹ̀kọ́ ìròyìn mẹ́ta ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó wà ńlẹ̀ ọ̀kàrẹ̀ ìmọ̀lẹ́dẹ́ wọ́n ní àwọn tó aláṣẹ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo ńlẹ̀ wa Nàìjíríà iyo National Universities Commission wọ́n ti sọ̀rọ̀ NUC wọ́n ní. Mm ilé ẹ̀kọ́ gíga fásitì bíi méjìdínlọ́gọ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ nílẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ayédèrú iṣẹ́ iṣẹ́ gèǹje iṣẹ́ tí òrẹ́sẹ̀ walẹ̀ ni wow ní ojú ewé karùn-ún ìwé ìròyìn ti the nation sí ojú ewé kẹfà rẹ̀ wọ́n lọ tẹ́ pẹpẹ ìròyìn náà sí tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ gbangba gbangba yìí pé àwọn fásitì kan ń bẹ tó jẹ́ pé fásitì ilẹ̀ òkèèrè ni àmọ́ wọ́n ní ohun kan tàbí òmíì ṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà bó o ló sì ṣe jẹ́ wọ́n ní àwọn oníròyìn kan iná ni wọ́n bá lọ ṣe iṣẹ́ ìwádìí wọ́n ní wọ́n sì lọ dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n lọ sí ọ̀kan lára àwọn fásitì náà ipe láàrin oṣù méjì wọ́n sì gba ìwé ẹ̀rí fásitì wọ́n sì lọ mhm. sìnrú ìlú wọ́n ní bẹ́ẹ̀ àwọn kan máa ń ṣe kí wọ́n yí HND eh, kí wọ́n yí dà sí ti fásitì ipe ìyún conversion wọ́n ní ọ̀tọ̀ tún ní ti ọ̀rọ̀ àwọn eléyìí ṣùgbọ́n bóo ni wọ́n ṣe ṣe láàrin oṣù méjì tí ìwé ẹ̀rí fi tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n ní lára àwọn tó sì jẹ́ pé fásitì yìí ló jẹ́ pé àwọn fásitì tó jẹ́ pé faransé ni wọ́n ń sọ lápá tilẹ̀ wọn wọ́n ní ọ̀kan nu wọ́n ní ẹ̀ẹ̀kejì wọ́n á tọ́ka àwọn fásitì kan tó jẹ́ pé fásitì ilẹ̀ òkèèrè ni ṣùgbọ́n ṣiṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìṣọwọ́ bí wọ́n sì ṣe sọ ọ́ mọ̀ pé àwọn ń lo ọgbà ilé ẹ̀kọ́ fásitì kan ní orílẹ̀‐èdè wa nàìjíríà fi ṣiṣẹ́ ó ti ń ní ẹja bákànnú tó jẹ́ pé ó ti ń ṣọwọ́ kan jà mọ́ nígbà wọn tọ́ka wọn ní University of Accountancy and Management Studies wọn ní ibikíbi tó bá wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó wà lára àwọn tí àwọn fi iná mú lọ́rùn Christian of Charity American University of Science okay. and Technology tó ń bẹ ní ńpọ́ l'Anambra wọn ní ó wà ń bẹ́ẹ̀ wọ́n ní University of Industry náà ti ń bẹ ní Yaba nílùú Èkó wọ́n tọ́ka àwọn yunifásitì ọ̀hún gbogbo ti London ta Amẹ́ríkà nkankan tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní tẹ́lá ti gba àárín àwọn àti ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà nu pàápàá jùlọ àwọn aláṣẹ tó ń ṣe kò kárí ilé ẹ̀kọ́ gíga fásitì wọn ni àwọn eh, yunifásitì jàǹkànjàǹkàn tí ń bẹ nílé òkèrè ọ̀hún tí wọ́n ti jọ ní àwọn àṣepọ̀ mọ́kan pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà tí àwọn èèyàn sì ń ti orílẹ̀-èdè wa nàìjíríà gba ẹ̀kọ́ ń bí láti gba ìwé ẹ̀rí lọ́dọ̀ wọn wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tú ìdí wọn síta lẹ́bàá ẹ̀ ni wọ́n wá gbé ìròyìn sí pé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan lọ kàwé ní ilẹ̀ olómìnira Benin Republic àwọn kan ní Togo ní fásitì ìwọ̀n gbogbo tó wà ń bẹ̀ wọ́n wá kàwé tán ó kún kí lọ sìnrú òòlù ló bá di gbọ̀nrẹ̀gẹ̀dẹ̀gbọ̀ngàn tí ò sí nǹkan kan pé wọn ò ní lè sìnrú òòlù o lórílẹ̀‐èdè wa nàìjíríà kí ló fa sábàbí ọ̀rọ̀ ńṣe ni ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ orílẹ̀‐èdè wa nàìjíríà ti ń bẹ níbẹ̀ ni wọ́n bá bí ẹ bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú ẹ pé èé ṣe tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè méjèèjì tí ń bẹ lábẹ́ ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tá a jọ ní àjọṣepọ̀ mọ́ àwọn ọmọ ilẹ̀ wa nàìjíríà ń lọ kàwé ní togo wọ́n ń lọ kàwé ní benin republic àwọn ọmọ benin republic àti togo àwọn náà wá ń kàwé lórílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n sì lè lọ sìnrú ìlú lọ́dọ̀ wọn táwọn tiwa náà lè padà wálé wá sìnrú ìlú kí ló wá fẹ́ fa sábà bíi wàhálà eléyìí débi pé àwọn akẹ́kọ̀ọ́ ti ń lọ bíi ẹgbẹ̀rún mọ́kànlá ó dín ọgọ́rùn-ún níye ten thousand nine hundred ńlá àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n lọ kàwé nílé òkèrè bẹ́ẹ̀ tí wọn ò jẹ́ kí wọ́n lọ sìnrú ìlú wọ́n láwọn fásitì gbogbo tí ń lọ bíi mẹ́rìndínláàádọ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ti ilẹ̀ bẹ̀nẹ̀ olómìnira bẹ̀nẹ̀ àti ti Togo iná ni wọn ò jẹ́ káwọn ọmọ wa tí wọ́n lọ kàwé ńbẹ̀ ọ̀hún kí wọ́n wá sí ìlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì bẹ̀rẹ̀ sí í fa gbọnagbọna wípé bákan bákan bákan ó ti lọ́wọ́ ó ti ṣọwọ́ kan jà mọ́nú ọ̀kan lára àwọn oníròyìn Omar Audu nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n tọ́ka gbogbo ìlànà bí òun ṣe rí ìwé ẹ̀rí tiẹ̀ gbà tó fẹ́ fa gbọnagbọna lórí ọ̀rọ̀ wọ́n wá sọdúnmọ́ ẹ pé ẹ wá o àwọn ọmọ wọ̀nyí tí òbí wọn ti jìṣẹ́ jìyà tó sì kó owó lọ san owó sukù fíìsì ọdún hmm. kìíní tere ọdún kejì tere títí tí wọ́n fi parí tó sì jẹ́ pé lára nǹkan tí ó fà á tí ọ̀pọ̀ ọmọ òbí ṣe máa ń rán ọmọ lọ sùkúù ńbẹ̀ ni pé kò sí pé wọ́n yanṣẹ́ lódì nǹkan kan débi pé yóò wá ṣe àkóbá fún ètò ẹ̀kọ́ wọn ń làwọn òbí ṣe rán wọn lọ tí wọ́n lọ kàwé ńbẹ̀ àwọn ọmọ wa ṣe tán ẹ̀ wá ní kí wọ́n sì rúùlù wípé à eléyìí ò ní ti bá ń bẹ láàrin àti ilẹ̀ olómìnira Benin àti ti Togo kí wọ́n ya tètè lọ wọ kúò ńbẹ̀ lẹ́rọ̀ ni o ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ wa Nàìjíríà ti ń bẹ nílẹ̀ olómìnira Benin Ikenna Favour ngbà tí Favour sọ̀rọ̀ ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ṣé ẹ̀rọ tẹ́lẹ̀ ni àbí wọn ò máa ń san àwọn owó tó yẹ wọlé sí àsùnwọ̀n yín láwọn tí wọ́n ní ẹ̀ka sí orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ni ìwé ẹ̀rí tàwọn ẹ má lù ú ẹ má sọ ọ́ di o àwọn kàwé o àwọn sì yọrí gbogbo ìgbésẹ̀ tó bá gbà ní kẹ́yà tètè gbé kẹ́sì yanjú àwọ̀ láàrin ẹ̀yin àti ilẹ̀ olómìnira Benin ibi tí nǹkan bá ti wà ẹ̀yanjú ẹ̀ láàrin ẹ̀yin àti ti Togo ẹ̀yanjú ẹ̀ ní kíámọ́sá ní wàràǹsẹ̀sà ẹ lọ sí ojú ewé keje ìwé ìròyìn ti The Punch tó jáde lónìí. ìròyìn tó fara pẹ́ ìròyìn tó kà ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ìròyìn ọ̀hún sọ̀rọ̀ nípa ti ayédèrú ìwé ẹ̀rí tó lulẹ̀ pa àti bí ilẹ̀ wa nàìjíríà ṣe ń gbẹ́sẹ̀ lé ìwé ẹ̀rí tó bá wá láti orílẹ̀-èdè olómìnira ti benin àti togo wọ́n ni ní ìpínlẹ̀ èkó ìròyìn kan jáde ńbẹ̀ torí pé àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní fa àjọ tó ń ṣekọ̀ kárí ìsìnrú ìlú nílẹ̀ wa nàìjíríà NYSC pé ẹ gbọ́ bóò ni akọ̀ròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe tún sìnrú ìlú lẹ́ẹ̀mejì tí gbogbo ohun tí ẹ sì gbé kalẹ̀ bí ẹ̀rọ tó ń ṣèwádìí àbí tó ní àkọọ́lẹ̀ àwọn tó sì rú ìlú tí wọn ò sì tọ́ka rẹ̀ pé eléyìí ti wárí wọ́n ní lọ́bọ̀lọ́bọ̀ òun pọ̀ púpọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ NYSC pé ẹ gbọ́ ní ilẹ̀ tó mọ́ lónìí tó sì jẹ́ pé ẹ̀rọ ayélujára ó ti wà gbogbo tó sì jẹ́ bí nǹkan àmúṣọrọ̀ lẹ́ka ti ti ayélujára wọn òun náà lẹ ní síbẹ̀ ẹ gbọ́ bó ló ṣe jẹ́ tí ẹnìkan ṣoṣo yóò fi sùúrù lù lẹ́ẹ̀mejì tí ẹ sì lè tọ́ka rẹ̀ tó fi di pé ó parí ìwádìí tó ń ṣe ó padà wá tọ́ka sí pé ibi tẹ́ ẹ fì sí rèé wọ́n ní àwọn fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ wọ́n ní lóòótọ́ ó ní ẹni tí ó jẹ́ bí akọ̀ròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ yìí ó ti kọ́ sùúrù rẹ̀ ní ọdún 2019 ó ní nígbà tó sì ṣe é tán ó ní ó tún wá padà wá ó tún sùúrù míì tí kò sì fu àwọn lára ọ̀dà náà bó o lè ṣì jẹ́ ẹni tó jẹ́ bíi ọ̀gá àgbà lẹ́ka ìkànsára ìlú láàjọ NYSC ọ̀gbẹ́ni Eddie Megwa nígbà tí òun náà ń jábọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sọ ó ní ẹgbọ́ ṣẹ́rí ó ti kọ́kọ́ gbé e wọlé tẹ́lẹ̀ àmọ́ tí ẹ̀rọ ayélujára kọ́ pé ó kọ̀ yìí ti wárí àmọ́ ó ṣe kankan ó pààrọ̀ nọ́mbà fóònù rẹ̀ ó sì pààrọ̀ hmm. àdírẹ́sì òpó ìkànsíra ẹni lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí email address ó ní ọgbà tó ṣe bẹ́ẹ̀ ó ní ìṣe ni wọ́n gbà sí hmm. tó sì wọlé. ó ní lóòótọ́ ń làwọn ní àwọn nǹkan tí àwọn fi ń yẹ nǹkan wò bí nǹkan ṣe ń lọ sí láti mọ̀ àwọn tó bá jẹ́ ayédèrú àtàwọn tó jẹ́ ògidì káwọn lè bá yọ kanda kúrò nù rẹ̀ sí àmọ́ nígbà míì a máa fi sápá kan tó jẹ́ pé àwọn ò ní mọ bí nǹkan òun ṣe jẹ́ ó ní ohun tó ṣẹnu tó sì gbà wọlé ó nígbà tó sì gbà wọlé ó ní wọ́n gbà á pé kó wá sí ìlú ìlú ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni wọ́n fi sọ̀kò sí pé kó ti lọ sí ìlú ìlú ó ní àwọn ò mọ̀ pé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ àwọn sì ti ń gbìyànjú báyìí pé lórí bó ṣe ṣẹlẹ̀ yìí irúfẹ́ rẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́ ó ní gbogbo àwọn tó kẹ́kọ̀ọ́ jáde nílẹ̀ wa Nàìjíríà ń làwọn ò ní àkọọ́lẹ̀ wọn tán yányàn ohun tó máa fi ránṣẹ́ sáwọn láti fásitì kọ̀ọ̀kan pé iye ọmọ báyìí ń bọ̀ wá sí ìlú ìlú o òun náà ni àwọn ọmọ ń gbára lé ó ní mẹ́gbà wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní lóòótọ́ ó ní ọ̀nà ìdáraẹnimọ̀ nílẹ̀ wa nàìjíríà tá a mọ̀ sí NIN ó ní àwọn ti gbé wọnú ẹ̀rọ àwọn láti máa fi ṣàwárí ẹni tó bá fẹ́ wá lẹ́ẹ̀mejì ó ní bí ọdún mẹ́ta sẹ́yìn ni ó ní ṣùgbọ́n òun ò wá lè sọ bóyá ó kọ tí ó wà ní NIN ń tọ̀hún ó yàtọ̀ sí ọkọ̀ tó fi sílẹ̀ tó fi ráàyè wọlé láti sìrú ìlú tí ẹ̀rọ àwọn òsìkẹ́ gbàjarè pé ẹnì ti wárí nígbà tí mẹ́gbà tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lónìí ọgbà tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ yìí làwọn ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé nǹkan ti fẹ́ máa ṣẹlẹ̀ àti pé irúfẹ́ bẹ́ẹ̀ yóò ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nígbà tí eléyìí ti jẹ́ èyí tí wọ́n ti ṣí aṣọ lójú ẹ̀ yìí NYSC ó gbìyànjú láti di pé irú ẹ̀ ò ṣọmọ lọ́wọ́ àwọn mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ọ̀dà náà àwọn tí wọ́n kàwé nílẹ̀ òkèèrè tó jẹ́ pé ayédèrú òun ni sabuké ti ń bẹ lọ́wọ́ wọn bóò lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ pé ayédèrú ni tẹ́ẹ̀sì ní gbà wọ́n láàyè pé kí wọ́n sì rú ìlú nílẹ̀ wa nàìjíríà ó níyùn kì í ṣe ṣé àwọn hmm. láti mọ̀ bóyá ayédèrú òun ni sabuké ti ń bẹ lọ́wọ́ ẹnìkan ó ní àwọn tó bá wà nílẹ̀ òkèèrè tí wọ́n kàwé wọn wà á nígbà míì àwọn máa ń ṣe àyẹ̀wò ráńpẹ́ fún wọn láti fi mọ̀ bóyá ó ń tọ̀hún kájú òṣùwọ̀n lóòótọ́ àbí eléyìí kàwé jáde ó ní ǹjẹ́ ẹ mọ̀ pé láìpẹ́ yìí àwọn máa ń sọ fún wọn pé kí wọ́n kọ ọ̀rọ̀ àpilẹ̀kọ tá a mọ̀ sí ẹ̀sẹ̀ ó ní nígbà tí ẹ bá ní kí ìmí inú wọn kọ́ lẹ́ni tó ti sọ pé òun ti kàwé jáde ní fásitì kan mhm. ó ní ẹ̀sẹ̀ káwọ́ lórí pé ìkúnlẹ̀ abiyamọ owó ló jóná báyìí ṣé irúfẹ́ ní tí ẹnì lọ kọ́ nílé ẹ̀kọ́ rèé ó ní nígbà kan ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà yẹn yẹn fún ti àjọ NYSC brigadier general Yusuf mọ́mọ́ ó ní nígbà tó wà ńbẹ̀ lọ́dún 2006 ó ní ọkàn mọ́mọ́ lọ sí àgọ́ ìfiwọ̀ àti ìfinimọ́lé tá a mọ̀ sí orientation camp ó ní ọwárí ẹnìkan tó jẹ́ ẹni tó fẹ́ sìnrú ìlú olókàn béèrè lọ́wọ́ rẹ̀ pé àkànṣe iṣẹ́ àṣejáde kúrò ní fásitì tó ṣe àkòrí wo ló fún ọlọ́tán ó ní nígbà tí ọgbọ́n tó sọ jáde lẹ́nu ló gbá orí mú pé ọlọ́wọ́n ọba o ó ní ó tún tàkótó àwọn ìbéèrè kan sí i ó ní tí ń jábọ́ lẹ́nu ẹni tí wọ́n sọ pé ó jẹ́ akẹ́kọ̀ọ́jáde yìí kò wúyàn lórí rárá ó ní nígbà táwọn ṣèwádìí délẹ̀ làwọn rí i pé iṣẹ́ ni wọ́n ń rún mọ́ láti fásitì kan kì í ṣe pé ó gbà kàákàá tó iṣẹ́ ni wọ́n ń rún mọ́ pé ìwọ náà sáà wá lọ sírú ìlú mẹ́gwà nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní àwọn tí ń gbìyànjú báyìí láti rí i pé irúfẹ́ àwọn èèyàn míì tó jẹ́ bíi ayédèrú àbí kàńdánù rẹ̀ sì tó lè ba iṣẹ́ àwọn jẹ́ àwọn ọmọ ìyọ wọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ ṣá ẹni tó jẹ́ bíi ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ òkèèrè pàápàá jùlọ ní orílẹ̀-èdè olómìnira Benin Republic Okechukwu Favour òun náà ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà pé kì í ṣe gbogbo àwọn táwọn lọ kàwé níbẹ̀ ń làwọn ń lo sàbùkẹ́ tó jẹ́ òfegè o ó ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lọ́mọ Nàìjíríà ti ń kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè olómìnira Benin Republic lọ́hùn-ún ó ní tó sì jẹ́ pé pẹ̀lú ìgbésẹ̀ tíjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà láwọn fẹ́ gbé yìí hmm, bí ìgbà wọn fẹ́ dáa iyẹ̀pẹ̀ sínú gàárì wọn ni ẹ dákun o ẹ ṣọ̀ṣe o ẹ já ara tẹ̀ jẹ́jẹ́ o kó má di pé orí yeye ní mògún ta ìṣẹ̀ ní ọ̀pọ̀ ńbẹ. fásitì tuntun mẹ́tàdínníàádọ́ta ńlá dá sílẹ̀ láìpẹ́ láì jìnnà sí a ti ṣe àgbéyẹ̀wò ìkíní èkejì nàìjíríà ni. Ah, ẹ serious já lójú ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. Do you have a call of God for global soul winning and church planting? Mission Call 2024 is for you. It is an initiative of Bishop Francis Waleoke and the Sword of the Spirit Ministries. It is a five week intensive residential training with certificate in global mission. Requirements Higher institution certificate. Applicants should be between 26 to 50 years of age. Training date January 19 to February 23, 2024. Training location Ibadan, Oyo State. To register, visit www.waleokemissioncall.org. Again, www.waleokemissioncall.org. Mission Call 2024, your chance to be trained for global soul winning. wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ kúkú ayé tẹ́sìn ò jayé kíro ìdí ẹṣin ò jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n ń pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ ń kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì tiwọn AK Ọmọláyọ̀ bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóòlé àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK ọmọ ọmọláyọ̀ bakery onírúurú èròjà aṣaralóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ méjì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lọ́la àáfíà ni wọ́n kalẹ̀ sí. nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one zero eight one one two one six four one one one. AK Ọmọláyọ̀ Bakery ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. ẹ̀mí mímọ́ ló lè ràn mí lọ́wọ́ nìkan ló lè àṣálẹ̀ agbára cac regal zone alágbẹ́ àwàkájà yíyànà church ìbàdàn ló ti wáyé friday àkọ́kọ́ lóṣooṣù ni o alẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí olùmíràn tó kọ bẹ̀rẹ̀ laago mẹ́wàá alẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ prophet eno adigo cac regal zone chairman ẹ̀kú múrasílẹ̀ o bákan náà lady evangelist ef adigo wà ń kalẹ̀ pastor eo adéyẹmí cac revival district yolo kúmọ́pàyọ olódùmbàdàn pastor jeo alabi cac trinity chapel district òkèọlá babalóògbèrè pastor co ọlátúnjì cac regal zone headquarter alágbàwàkájà yé pastor ayo ọ̀lànìràn sí ezri god dálẹ́gẹ̀ gbàrẹ̀mú pásítọ̀ emo oyègbèmí csc mercilat kútẹ̀ nbàdàn àtàwọn ẹni àmì òróró yòókù ọ̀pọ̀ olórẹ̀mí ni wọ́n ń bọ̀ o tẹ̀mẹ́ holy ghost choir ọ̀rẹ́ pápákọ̀ ìdíwọ́ ti ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ rẹpẹtẹ olùgbàlejò àgbà ní prophet eno adigo ọ̀nà gbogbo lọ́jà sí csc rigonson alágbàwà kájà ìyànà church nbàdàn lálẹ́ friday ọ̀sẹ̀ yìí bí ìwọ náà bọ́ wá mọ̀ wípé ayé agbára la wà wò àṣálẹ́ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. is the beginning of another year. To do exploit in a new year, renewal of strength is important. Celestial Church of Christ, Gushenland Cathedral, located at Plot 7, Block 20, Kolapo Ishalaji area, Kobo Ibadan, hereby invites the general public to its first seven Sundays of the year Power Packed Anointing Service, tagged Fresh Oil, Ororo Tuntun, Psalm chapter 92, verse 10. Ìpàdé àdúrà ọjọ́ Sunday méje yìí yóò bẹ̀rẹ̀ ọjọ́ ọjọ́ keje Osho kìíní ọdún 2024, Sunday 7th January 2024, ní dédé aago 10 a.m a.m. prompt yóò sì parí ní ọjọ́ ológun ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún twenty twenty four eighteen february twenty twenty four ministering are anointed men of God like venerable super evangelist Emmanuel Adewale evangelist Tunde Aluko prophet Kunle Hamilton the host assistant venerable super evangelist Emmanuel Akempade and others you can stream this program live on Celestial Church Goshenland Cathedral and Goshenland TV come and be blessed. kérésìmàdé ò kẹ́lẹ́lẹ́ bọ́dún bá dé odi dandan kárí nǹkan àjọ̀dún láti wá fúnra wa lẹ́bùn ọdún kérésì níléeṣẹ́ tohac interior home of imported furniture ṣe mú ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ bá gbogbo ọjà wa oríṣiríṣi furniture tẹ́ bá ń fẹ́ tá a kó wọlé látòkè òkun complete seti dining set ibùsùn amúnisunrun ayọ̀ pàápàá jùlọ orthopedic bed tí ń tọ́ra onírọ̀rọ̀ kitchen cabinet tó fi mọ́ dressing mirror pẹ̀lú oríṣiríṣi office furniture ṣe wá gbọ́ lákòókò ọdún kérésì yìí wọ́dún tuntun twenty twenty four ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ́ máa rajà ní tohac interior Trail tẹ́sí tún máa gbẹ̀bú mẹ́rìírí lórí ọjà tẹ́ ẹ bá rà má wàá jẹ́ wọ́n ròyìn fún ọ tètè kàn sílé ìtajà Towakin Trail home of imported furniture lónìí ní Àgbẹ̀kẹ́ Plaza opposite Yídí Agodi gate Ìbàdàn telephone zero eight zero nine three one five three seven nine one tàbí zero eight one five two two one eight five zero two Towakin Interior lónìí Merry Christmas and Happy New Year. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà àjábalẹ̀ ìròyìn tẹ̀ sí ọwọ́ iwájú. ok a fẹ́ ṣe ìdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì sí lórílẹ̀‐èdè wa nàìjíríà láti lè mú kí abalẹ̀ ètò ẹ̀kọ́ kó gbé pẹ́rẹ́gí ju ti tàtẹ̀ kó gbé pẹ́ẹ́lí lọ sókè díẹ̀ ju tàtẹ̀yìnwá lọ. Mhm. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé pé àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ ti ìjọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ló ń lọ sí bíi mọ́kàndínní ọgọ́rùn-ún báyìí nígbà tá a bá fi rí bíi ọjọ́ mélòó kan sí i ìdí àtìtúmọ̀ ni pé wọ́n fẹ́ ṣèdásílẹ̀ mẹ́tàdínláàádọ́ta míì forty seven new universities ni wọ́n fẹ́ dásílẹ̀ sí báyìí pẹ̀lú èyí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀tún ni pé a ti láwọn kọ́lẹ́ẹ̀jì kọ́lẹ́ẹ̀jì ètò ẹ̀kọ́ kan tí ń bẹ ńlẹ̀ yìí tó sì yẹ kí wọ́n ti wà ní ìbámu sí yunifásitì lára àmú àgbéga bá fásitì àti ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè wa nàìjíríà náà sì ni wọ́n láàárẹ̀ àwọn kọ́lẹ́ẹ̀jì ètò ẹ̀kọ́ bíi méjìléní ọgbọ̀n thirty two federal colleges of education wọ́n ní a sì rí àwọn ọ̀kan náà tó jẹ́ pé ìmọ̀ ti ètò ọ̀gbìn ni ìyún eleven federal colleges of agriculture àtàwọn tó jẹ́ bíi federal polytechnics àwọn poli gbogbo nìṣe tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àwọn wọ̀nyí ni wọ́n fẹ́ mú àgbéga bá láti lè mú kí ìlànà ètò ẹ̀kọ́ ọbẹ̀ náà kó tún sún sókè ju ti àtẹ̀yìnwá lọ wọ́n wá ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà wọ́n ti péjú wò lákọ̀ọ́kọ́ wọ́n ti péjú wò lẹ́ẹ̀kejì ńgbà wọn bá tún yiri ẹ̀ sọ́tún yiri ẹ̀ sósìn báyìí wọn ò buwọ́ lù ú wọ́n tún ṣàlàyé pé ilé ìgbìmọ̀ aṣojú òfin orílẹ̀-èdè wa nàìjíríà jẹ́ kó di mímọ̀ pé àwọn fásitì yìí kan náà wà tó yẹ pé nǹkan táwọn kan nu wọn máa bóyá òun ni ọ̀rọ̀ nípa ti iṣẹ́ ìwádìí nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti jẹjẹrẹ iṣẹ́ ti ọ̀nà okòwò ìkẹ́kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ ní fásitì míì ni wọ́n máa bóyá ojú tó wọ́n láwọn kan náà sì wà tó jẹ́ pé ọgbọ́n àtinúdá ni wọ́n máa bójú tó láwọn ìlànà ètò ẹ̀kọ́ tó wà ńbẹ̀ wọ́n á rọra yí padà díẹ̀ ṣùgbọ́n o ìdásílẹ̀ àlékún ilé ẹ̀kọ́ gíga fásitì tá a fẹ́ ṣe yìí àwọn colleges ìyún kọ́lẹ́jì ètò ẹ̀kọ́ tó ti wà tẹ́lẹ̀ kọ́lẹ́jì ìmọ̀ ètò ọ̀gbìn tó ti wà tẹ́lẹ̀ àti poli tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ti wà tẹ́lẹ̀ òun ni wọ́n á yí orúkọ rẹ̀ padà sí fásitì kì í ṣe pé wọ́n á ṣe dá sílẹ̀ lọ kọ́ ilé ẹ̀kọ́ míì fún rárá o yóò sì wà ní tìbútò òro ìpín mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n pín orílẹ̀-èdè wa nàìjíríà sí six geopolitical zones táwọn fásitì táwọn kọ́lẹ́jì ètò ẹ̀kọ́ àtàwọn poli tó jẹ́ ti hmm. ìjọba àpapọ̀ ọ̀hún tó ti wà tẹ́lẹ̀ àwọn ibùdó náà ni ó wà àmọ́ láti ojú ewé kínní ìwé ìròyìn ti The Nation má bínú wọ́n ní ìlànà ọ̀tun tí wọ́n ń gbà bímọ láyé òde òní láti mú kí ètò ìbímọ kó dìrọ̀rùn IVF IVF wọ́n ní ìlànà ìgbàlódé wọn wọ́n ní ilé ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn ti ìjọba Federal Medical Centers ti ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n ti gbé ìlànà tún kalẹ̀ yìí pé iye owó tí wọ́n máa ń ṣe fún wọn tẹ́lẹ̀ ń bẹ̀ wọ́n ti gé wá sí ilẹ̀ jọjọ wọ́n ní láti lè mú kí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń wojú ọlọ́run fún ọmọ rere kí wọ́n bá lè láǹfààní ipá láti lè rí kíní ìṣe pẹ̀lú ìrọ̀rùn ni àwọn tó jẹ́ aláṣẹ ilé ìwòsàn kọ́ni yìí ẹni tí í ṣe olùdarí kan ń bẹ̀ dókítà adédàmọ́lá dàda ń ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lánàá pé àwọn ti ṣe ìpàdé o pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti lè mú kí ìlànà kínní kó dọrùn láti lè dẹ́rìn pẹ̀kẹ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé wọ́n ń wojú ọlọ́run fún ọmọ rere kílànà ọ̀tún yìí kó ba lè dẹ́rìn pẹ̀kẹ́ wọn ẹ lọ tààràtà sí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti the nation ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ. tó o bá ṣe sọ̀rọ̀ nípa ti sabuke tó jẹ́ ti ayédèrú náà la tún sọ̀rọ̀ nípa ti àwọn ayédèrú kan èèyàn kan tí wọ́n ń ṣe ọmọ apá àríwá ilẹ̀ wa nàìjíríà àmọ́ tó fẹ́ wọ iléeṣẹ́ ọmọlógún ilẹ̀ wa nàìjíríà tí wọ́n sì mú ìwé ẹ̀rí pé ìpínlẹ̀ èkó láti bí àwọn àti ọmọ ìpínlẹ̀ ọmọ oṣòdì ni àwọn ọmọ ìsọlọ̀ ọlọ́sàánú àtọmọkùsọ̀fẹ́ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard kọ́lọ́m ṣàánú lẹ́wà Nàìjíríà wọ́n ní bí ìbínú bí ìbínú lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn ìkànnlú kan láti iléeṣẹ́ ọmọ ológun lẹ́wà Nàìjíríà ìjọba àpapọ̀ lẹ́wà ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà wọ́n ní kódà ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Òṣòdì sọlọ̀ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ wa nàìjíríà major general tajudeen ọlárẹ̀wájú retired àtàwọn èèkàn míì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí fọ́nrán kan tó gba gbogbo ìlú kan níbi tí wọ́n ti rí ọmọ apá àríwá ilẹ̀ wa nàìjíríà tó fẹ́ wọlé iṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà àmọ́ tí ń fọwọ́ sọ̀yà pé ọmọ ìpínlẹ̀ èkó òun lòun lára àwọn tó sọ̀rọ̀ ní àná tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fìbínú sọ̀rọ̀ pé níbo la fẹ́ bàjá nílẹ̀ wa nàìjíríà pẹ̀lú ìwà àgàbàgebè yìí àtàwọn ìwà búkúbúkú tí wọ́n ń fojoojúmọ́ pariwo rẹ̀ pé kó rẹ̀yìn kó sì dẹlẹ̀ tí ò dẹlẹ̀ yìí wọ́n ní àwọn ti pandef náà sọ̀rọ̀ kódà afẹ́nifẹ́re àtàwọn àgbààgbà lápá àríwá lẹwa nàìjíríà tá sí northern health forum àwọn náà sọ̀rọ̀ fọ́nrán ọ̀hún ló fi hàn ló fi ìkúùtù hàn ìyún làwọn àṣẹ̀ṣẹ̀gbà wọlé tí wọ́n wá láti ìpínlẹ̀ Kaduna tí wọn ò lè sọ èdè Yorùbá kankan lẹ́nu àmọ́ sàtífíkẹ́ẹ̀tì tí ń bẹ lọ́wọ́ wọn ó ń fi hàn pé ọmọ kòsọ̀fẹ́ àti ìjọba ìbílẹ̀ Ọ̀ṣọ́dì sọlọ̀ ni wọ́n wọ́n ni tí wọ́n sì ní wọ́n fẹ́ wọlé iṣẹ́ ọmọ ológun Ọlánrewájú tọ́jà bíi ọ̀gá àgbà tẹ́lẹ̀ ní ọ̀wọ́n kẹta iléeṣẹ́ ọmọ ológun lẹ́wà Nàìjíríà ó sọ̀rọ̀ ó ní ẹ dákun tó bá pé irọ́ ni ẹ jẹ́ ká gbà pé irọ́ ni tó bá jẹ́ pé òfegè ni fọ́nrán tí rìn kiri yìí ẹ jẹ́ ká gbà bí òfegè àmọ́ tó bá pé lóòótọ́ ni fọ́nrán ọ̀hún a jẹ́ pé àfojúsùn ilẹ̀ wa nàìjíríà láti rí àlàáfíà àti ìrẹ́pọ̀ tó gún mọ́ bí ìgbà tó jẹ́ pé iná rẹ̀ tá a gbé kaná àwọn kan tún yẹgi pé kí ọbẹ̀ rẹ̀ kọ́mọ́ wulẹ̀ sọ̀rọ̀ ara ni ó sọ̀rọ̀ ọ̀hún ó ní òun sì ń bẹ ọ̀gá àgbà iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà lieutenant general taoreed lágbájá àti gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó pé ọ̀yá ní kánmọ́nkíá ààyè ọmọ ìpínlẹ̀ èkó tó yẹ kó lọ síbi tí ẹnìkan àwọn kan ti dí gàgà ojú ọ̀nà tí wọ́n sì ń lọ sọ pé àwọn làwọn ń jẹ́ bẹ́ẹ̀ ń ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó ní ẹ má sọ fún mi pé ẹni tí ń ṣe alága ìjọba ìbílẹ̀ Ọ̀ṣọ́dì Ìsọlọ̀ kò mọ̀ sí ní tá à ń sọ yìí tẹ bá sì fẹ́ ṣèwádìí ẹ jẹ́ kó dó sójú kan ẹ má jẹ́ kó sọ̀rọ̀ rárá torí pé ẹni tá à ń ṣèwádìí rẹ̀ náà gbọ́dọ̀ tún wà nínú ìwádìí tá à ń ṣe ó yẹ kó lọ dúró ni ó ní kí wọ́n má sọ fóun o pé ẹnìkan kò mọ̀ sí ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí kàn wáyé bó ṣe wáyé ọ̀hún ni ó ní ká tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ òun ni ti ń ṣẹlẹ̀ yìí fọmọ ìpínlẹ̀ èkó gangan tọ́jú àwọn ọmọ èkó Lagos ó ní ẹ wá gbà mí ni wọ́n fẹ́ gbà yàn sí iléeṣẹ́ ọmọ ológun ẹnìkan tí ò lè sọ Yorùbá lẹ́nu tó sì wá láti ìpínlẹ̀ Kánò ìpínlẹ̀ Kaduna ó sì fọwọ́ sọ̀yà pé ọmọ ìpínlẹ̀ èkó lòun ó ní àbá eléyìí ò bá ìjọba àwa ara wa lọ nàún kò sì yẹ kí àwọn tí wọ́n sọ pé ń gbìyànjú láti kọ́ orílẹ̀-èdè yìí àbí wọ́n ní àfojúsùn kí ìrẹ́pọ̀ kó gúnmọ́ kó wà lórílẹ̀-èdè yìí kí wọ́n fọwọ́ hẹ̀hẹ̀ rẹ̀ mu ó ní ó ti fi hàn pé ejò lọ́wọ́ nú hmm. ó ní ìjọba ìpínlẹ̀ èkó gbọ́dọ̀ gbìyànjú ní kánmọ́nkíá àtàwọn míì tó rọ̀ mọ́ tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ èkó ọ̀yá ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé ẹgbẹ́ e láti ṣèwádìí bí ọmọ tàbí ní ìpínlẹ̀ èkó tí kìí ṣọmọ ìpínlẹ̀ èkó ó ṣe máa gba ààyè ti ìpínlẹ̀ èkó tí ó sì lọ sí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà tí ó sì fọwọ́ sọ̀yà pé òun ni lóòótọ́ lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní fọ́nká bí iná inú ẹ̀rùn tó sì jẹ́ pé fọ́nrán ọ̀hún ó ti dé ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀ṣọ́dì sọlọ̀ náà wọ́n ní kódà akọ̀wé ìròyìn wọn náà òun náà sáré fọ̀rọ̀ síta pé ẹ wo ọ̀gá wa yányán ti ń ṣalága ìjọba ìbílẹ̀ kọ̀mọ̀ sí ọ̀rọ̀ yìí ó ní irọ́ ni bí wọ́n bá tiẹ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má gba ọ̀rọ̀ yìí kan o ẹ hmm. gbọ́dọ̀ ṣe ìwádìí rẹ̀ ní o ó ní agbègbè ìdàgbàsókè àtàwọn ìjọba àbílẹ̀ wọn ò gbọ́dọ̀ sọ pé àwọn ò mọ̀ sí tó bá pé lóòótọ́ òun ni wọ́n ní ìfẹ́ ọmọ ìpínlẹ̀ Èkó nínú àbà ààyè tó jẹ́ tọmọ ìpínlẹ̀ Èkó ẹ má fún ẹlòmíín bóyá nítorí pé òun tọ̀hún jẹ́ ọ̀rẹ́ àbóbùnyín lówó hmm. àbà ó wá mọ̀ tán ọmọlúàbí ni ó padà wá kú ó ní tí ó bá jẹ́ pé a fẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì láti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ èkó tó ń tọ̀hún kì í sì sọmọ ìpínlẹ̀ èkó tẹ́ wá torí pé afúnyín lówó àbá fẹ́ fi dọ́rẹ̀ ṣe é a pé ẹni yìí kì í sọmọ kankan ẹ wo ìròyìn yìí fẹjú gan o ẹ ń bá dé ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Vanguard ah, ó fẹjú tòótò síbẹ̀. ṣé a lè ríru eléyìí ṣe ní ìlú hulọ̀búbọ̀. Ah, tẹ́ẹ̀ tẹ wá fẹ́ claim hmm. ah, <laughs> ẹ sì kẹ tó jẹun kò lè sọ. ẹni àwọn lára àwọn tó wá gbàbọ̀dẹ̀ tó ṣerú eléyìí hmm. ṣé ọmọ ìlú wúlọ̀ wúbọ̀ ni wọ́n. Ah, a bá lè sọ o ó lè jẹ́ pé n ta fi dasẹ wọn àwọn àjọ̀nú ló hmm. wọ́ọ̀lù ah, òkè citizen by ọ̀kadà gígùn citizen by BB, citizen by ibi téèyàn ń gbé gbogbo ẹ̀ lọ́yọ́ lọ́hùn. tọ́ alright o mm, èmi ò mọ̀ bóyá ẹ gbà mí o ṣé àwọn obìnrin náà tún máa ń jówó lóko ni àbí kí ló ṣẹlẹ̀ mo rí ìròyìn kan bí ni tó ń sọ pé ó ní wọ́n fi ẹ̀sùn kan obìnrin kan wípé ó gbé owó kan fo ganan owó ọ̀hún lọ bíi bílíọ̀nù mẹ́tàdínlógójì ó lé díẹ̀ thirty seven point one billion naira. ṣèṣì mínísítà mínísítà tẹ́lẹ̀ ni eh, wọ́n ní alákòóso tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọmọnìyàn àti ìbóyà kílù ó má bàjẹ́ <laughs> tòun ti àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ní arábìnrin Sadiya Umar Farouk wọ́n ní wọ́n ti wọ́ mọ̀mọ́ tuurutu pé ẹ wá nìyí mọ̀mọ́ èé ṣe ẹ̀yin náà ti mú bíi owó kan ẹ ti wé mọ́skáfù kúrò nílé iṣẹ́ ọba owó tó ń lọ bíi bílíọ̀nù mẹ́tàdínlógójì bíi kì ṣe mí o bílíọ̀nù mẹ́tàdínlógójì ó lé ìgbọ̀njẹ̀ kan owó náírà thirty seven point one billion naira only iná ni wọ́n sọ ọdún mọ́ ẹ pé wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn wọ́n wọ́n nígbà wọ́n sì wà lẹ́nu iléeṣẹ́ ọba náà ni wọ́n ní owó ọ̀hún pòórá bákan bákan bákan bí wọ́n ṣe gbéṣẹ́ fún àwọn kọ̀ǹgílá kan kọ̀ǹgílátọ̀ náà tó kọ ẹ̀ ń jẹ́ James Okwete wọ́n ní bí wọ́n ṣe fi ṣe iṣẹ́ yẹn wọ́n ní ó ní ọwọ́ kan àbòsínú nígbà àti àjọ EFCC ó sì gbá màmá ní ìwé pé ẹ wá wí tẹnu yín màmá wọn ní màmá ní ẹ dákun dábọ̀ àsìkò tẹ fún mi ẹ bá ń fi àsìkò kún kí n fi ṣarajọ lórí àwọn nǹkan tí mo fẹ́ kó wá gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó nígbà wọn wá ń tẹ̀síwájú wọn ní Délé Oyèwálé tó wà fún àkàtà ti àjọ EFCC alukoro wọn òun ṣe àlàyé pé arábìnrin Sadiya Umaru Farouk yìí pé ọ̀rọ̀ táwọn rán sí yìí ẹ má rò pé bóyá eré ni o ẹ fàsìkò kún un tí ilẹ̀ ń sọ o bí owó ọ̀hún ṣe rìn a fẹ́ mọ̀ ní wéréwéré ní wàràǹṣeṣà bílíọ̀nù lápè mẹ́tàdínlógójì ó lé díẹ̀ owó náírà láàrin nàìjíríà yìí náà ìgẹ́tàsíbí ó ní bó ṣe jẹ́ ọwọ́ tó wà ńlẹ̀ yìí o àátọpinpin rẹ̀ débi tó lápẹẹrẹ àsìkò tẹ́ wá ní ká nìkan láti mọ̀ àjọ tó wá ń rí sí ọ̀rọ̀ ti wọléwọ̀de ẹnu àlàbòde orílẹ̀-èdè wa nàìjíríà sí tilẹ̀ bòmíì nigerian customs service wọ́n jó di mímọ̀ pé láàrin ọdún twenty twenty three ta lùtọ́ lọ yìí pé àṣeyọrí tí àwọn ṣe ń bẹ̀ kò lẹ́gbẹ́ o wọ́n ní kódà tírílíọ̀nù mẹ́ta owó náírà ńlá wọn sáré pa ní yàjóyàjó sásùn orílẹ̀-èdè wa nàìjíríà wọn ní sẹ́rọ́ ọdún twenty twenty four tá a wà ń bẹ̀ yìí kórílẹ̀-èdè nàìjíríà lọ fọkàn balẹ̀ àwọn fẹ́ jẹ́ kó yé ìjọba àpapọ̀ yìí pé iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè nigerian customs service pé àwọn ń ṣiṣẹ́ takuntakun ẹni tí í ṣe controller general fún nigerian customs service adéwálé adéníyì ń ló ṣàlàyé ọ̀rọ̀ lọ́jọ́bọ̀ thursday àná láàkó tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ yìí pé eléyìí ni àṣeyọrí wa fún ọdún 2023 o apá tírílíọ̀nù mẹ́ta owó náírà o lọ́dún 2024 yìí ó wá kéré tán àwọn fẹ́ pa tírílíọ̀nù márùn-ún ó lé díẹ̀ ó kéré tán 5.1 trillion naira ń làwọn pa sí àsùnwọ̀n ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó ní ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn àwọn àjọ gbogbo tó kù àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò lè mú kí àṣeyọrí máa dé bá àwọn nǹkan táwọn gbélé wọ̀nyí láti ṣàṣeyọrí aláìlódiwọ̀n fún ìdí èyí o àwọn ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o yàtọ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lágbọ́nrin ti ẹnu àlábòde orílẹ̀-èdè wa nàìjíríà àwọn tó wá jẹ́ ilé ìfowópamọ́ gbogbo ilé ìfowópamọ́ ṣòwò tí ń bẹ nílẹ̀ wa nàìjíríà pátá wọ́n ní àwọn commercial banks wa owó tí wọ́n yá ní ọ̀dọ̀ ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ tírílíọ̀nù mọ́kàndínlógún ó lé gbọ̀njẹ̀ mẹ́jọ nineteen point eight trillion naira ńlówó tí wọ́n yá láti jẹ́ pé bóyá wọ́n fi ṣòwò lọ́tún ṣòwò lọ́sìn wọn ni owó ọ̀hún sì rèé ó gbọ́dọ̀ tètè padà sí àsùnwọ̀n léè tí àwọn ẹlòmíín inú tún lè láǹfààní láì tún yá owó ẹni tí í ṣe gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà ọláyẹmí kàdóso ló ṣe àlàyé pé àtúnlọ láti mú kí gbogbo nǹkan kó mú yes kó sì balance tán yányán kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà kó wọn bá fìrùnà gbá ẹ lọ sí ojú ìwé kọkànlélógún ìwé ìròyìn ti the punch ibẹ̀ mo gbé sàwọn. ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti Farouk ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ti ń ṣẹ́wọ́ sí wa hmm, wọ́n ní ká polówó ọjà àmọ́ EFCC wa sọ o pé àwọn èèyàn sọ pé wọ́n pe Farouk pé kó wá sọ tẹnu ẹ̀ àmọ́ kò wá sí EFCC kí ló dé tó gbójú kúrò lára yín ni wọ́n ní rọ o wọ́n ní agbẹjọ́rò rẹ̀ ti kọ́kọ́ wá pé kán fóun lásìkò pé òjòjò hmm. ń ṣògùn òun ara hmm. ògùn òun ò tiẹ̀ le hmm. ìròyìn kan ń bọ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú pdp ńbẹ̀ àwọn èèkàn ńbẹ̀ wọ́n ní adeleke a ò dúró re o mò hmm. ń bọ̀ lẹ́nu ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ jésù kò sẹ́nìkan. Foursquare Gospel Church Mọ̀lété District ni olórúkọ àṣepàdé agbára yìí fún lóṣù mẹ́tamẹ́ta ní gbogbo Thursday àti Friday tó bá bẹ̀rẹ̀ oṣù lábẹ́ ìfàmì òróyọ̀ Reverend A.G. Kọmùláfẹ́ District Overseer Holy Spirit Refreshing Vigil. Ó yẹ kí gbogbo wa tún lọ agbára ẹ̀mí mímọ́ kí ìṣeré gbogbo lè rọ̀ wá lọ́rùn lọ́jọ́ Thursday àti Friday tó ń bọ̀ yìí Pastoral Nurture níbi tí àwọn ikọ̀ mẹ́jẹ̀mú yóò ti máa gbàdúrà pẹ̀lú àwọn aya wọn tó tó bá wà di lọ́jọ́ friday aago mẹ́sàn-án rẹ̀ nine pm ní gbogbo èèyàn yóò fi máa béèrè fún agbára ẹ̀mí mímọ́ láti rìnrìn àjò oṣù tuntun lábẹ́ ìfàmì òrùyàn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè rẹ̀bẹ̀rẹ̀ ag akọmọláfẹ́ district overseer ní ó máa gba gbogbo èèyàn lálejò lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ nípasẹ̀ general overseer Reverend sam aboyeji gbogbo ẹ̀ nínú ìjọ four square gospel church molete district headquarter lagilu estate lagos ibadan expressway lẹ́yìn energy petrol station behind fẹ́lẹ́lẹ̀ police station fẹ́lẹ́lẹ̀ ìbàdàn Ìbàdàn gbogbo èèyàn ló máa sọ tẹsítímọ́nì. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀ pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde super day zero tó ń da agbára padà ságọ̀ ara ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa alpha ìyẹn kún fún èròjà aṣaralóore ságọ̀ ara wa nílò ní gbogbo gbà kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. Do you have a call of God? for global soul winning and church planting. Mission Call 2024 is for you. It is an initiative of Bishop Francis Waleoke and the Sword of the Spirit Ministries. It is a five week intensive residential training with certificate in global mission. Requirements Higher institution certificate. Applicants should be between 26 to 50 years of age. Training date January 19 to February 23, 2024. Training location Ibadan, Oyo State. To register, visit www.waleokemissioncall.org. Again, www.waleokemissioncall.org. Mission Call 2024, your chance to be trained for global soul winning. Ajá yeah ojú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune lọ́wà ẹ káàbọ̀ padà látòjú ọjà fresh náà ń pè bí àwa yìí ajá àbálẹ̀ ìròyìn ní lọ lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí tó fi mọ́ àwọn ìgbìmọ̀ mẹ́jọ bàjẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti gbóṣùbà rabandẹ̀ fún sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè tí ń ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún pé látìgbà tó ti dé orí àpèrè ìṣàkóso gẹ́gẹ́ bíi gómìnà ó ti pìtù gan-an ẹni tí ń ṣe igbákejì alága àgbà tẹ́lẹ̀ fẹ́gbẹ́ ọ̀hún alhaji suhab oyedokun àti ẹni tó jẹ́ bíi akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ títún ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọmọọba ọlágúsòyè òyìnlọ́lá àtàwọn míín náà tó jẹ́ bíi èèkàn ní ìpínlẹ̀ ọ̀hún náà ti pé àwọn gbóṣùbà fún níbi ìpàdé kan tán ṣe lọ́jọ́ tuesday wọ́n ní wọ́n ṣèpàdé ọ̀hún níbi tí wọ́n ti ń gbáradì láti rí i pé wọ́n pe àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tínú ń bí padà wọlé sínú agbo torí pé wọ́n fẹ́ ṣera wọn lóṣùṣù ọwọ̀ kan sì dúró tán yányán nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti ṣèpàdé ọ̀hún tán ni àwọn wọ̀nyí ti bẹ̀rẹ̀ sí ní gbóṣù bàràbàǹdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ náà pé ẹ wò ó ojú míì la fi wò ó tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó ti gbé láàrin ọdún kan yìí ó ti pitú Òyìnlọ́lá ń tiẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ó ní à àwọn lè fọwọ́sọ̀yà pé gómìnà gidi làwọn ní lọ́tẹ̀ yìí ó ní pẹ̀lú àwọn ohun tó ti fi sílẹ̀ àti ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó ó wá sọ léèbó ó ní mr governor we are proud of you ah. ó ní kódà ẹgbẹ́ òṣèlú pdp náà ń fọwọ́ sọ̀yà fún ọ pé àwọn wà lẹ́yìn rẹ àwọn lọ sọ́dọ̀ àwọn aráàlú àwọn sì gbọ́ ribiribi tó ti ṣe ó ní kódà àwọn èèyàn míì ti bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ pé mẹ̀sáyà táwọn ti ń retí ló ti dé yìí àgbà ẹgbẹ́ òṣèlú pdp dr alabi òun náà tó pé ọmọ ọgọ́rin ọdún lókè pẹ̀ láìpẹ́ yìí ó sọ̀rọ̀ ó ní ẹ wò ó hmm, ẹ nínú gbogbo ohun tí a ti ń sọ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́rú mọ̀rìnmọ̀sọ tí wọ́n ti sọ ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ àti àwọn ìrímọ̀ jẹ́mi ìṣó pẹ̀lú àwọn àmì tí gómìnà yìí ti fi hàn láàrin oṣù méjìlá ó ti jẹ́ kí àwọn tó jẹ́ ẹlẹ́nu mọ̀rìmọ̀sọ tẹ́lẹ̀ kí wọ́n gbẹnu wọn sígbó ó dẹ̀ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ojú bá mi ni mo fi wò ó tẹ́lẹ̀ àmọ́ nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ń gbé àtàwọn ìlànà tí ń là sílẹ̀ pẹ̀lú bó ṣe ń tọ àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ó ní àwọn fi wá mọ̀ pé àá Mr Performer lélẹ́yìí o hmm. ó ní ẹ ká gbé tòṣèlú tì ẹnì yìí pitú tọmọ ẹni bá dáa ó yẹ ká wí alẹ́mọ̀ lè fi ṣàyà ó ní lọ́tẹ̀ yìí àwọn mọ̀ pé ẹgbẹ́ òṣèlú àwọn ó ti ní ó kọ gidi ó sì ti dúró re àwọn sì ti mọ̀ pé báyìí ẹni táwọn lè dúró tì lẹ́yìn ni táwọn ó sì sọ fún un pé kọ́mọ rìnṣó kò sí wàhálà kankan náà ọ̀rọ̀ tiẹ̀ Alhaji Oyedokun òun náà ní gómìnà yìí ti ṣe àwọn iṣẹ́ yìí débi tí àwọn èèyàn ó rí nǹkan gidi tọ́ka sí ó ní àwa lè sọ o àwọn kan lè mọ̀ sọ bákan bákan o àmọ́ àwọn tó wà lórí òpópónà tá a mọ̀ sí street oníkálukú wọn ni wọ́n ń nawọ́ sókè pé iṣẹ́ gidi ló ti ṣe gómìnà Adeleke òun náà dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà ẹgbẹ́ ó sì ní inú òun dùn pẹ̀lú ìgbéléwọ̀n tí wọ́n ṣe fóun tí wọ́n sì pé òun yan ẹ̀yọ́ dáadáa ó ní àwọn ọ̀rọ̀ yìí tó ń tẹnu àwọn àgbààgbà wá ó ń ru òun sókè látùtì ṣe dáadáa sí i ó ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune torí àsìkò tó ti ń lọ. olórí aláya àsan lọ̀pọ̀ èèyàn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà mhm. ìgbà tí covid nineteen tó gba yín ní àbàrá òdì ẹ wá yáwó ẹ yáwó rànwọ́ tán ẹ sanwó padà lọ́wọ́ tá a wà yìí àjọ mú nǹkan lẹ̀. ẹyin àti ta ni. ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí pé èé ṣe wọ́n gbé àwọn ìlànà kan kalẹ̀ tí wọ́n pè ní targeted credit facility tcf àti ọ̀kan náà tí wọ́n pè ní agricultural small and medium enterprises investment scheme wọ́n ní àwọn àsìkò yìí wọ́n sáré yá àwọn èèyàn lówó ó fi ṣètò ọ̀gbìn ni ó fi bóyá bùkátà kan kejì ni tó sì máa san owó ọ̀hún padà lẹ́yìn ìgbà tí covid nineteen. tó bá ti kó gbá lé tán wọ́n ní ìgbà covid nineteen. lé yín dé ọ̀dọ̀ àwọn táwọn gbà yín táwọn wá gbà yín tán tí covid nineteen lọ tán tẹ́ wá kọ̀ tẹ́ wá sanwó ẹ fẹ́ rí nǹkan míì ohun tẹ́ ẹ̀ ń wá nídìí ewùrà ẹ bá nídìí ìṣùkọ o <laughs> níbi tí àjọ wà yìí o ilé ìfowópamọ́ ló bẹ̀rẹ̀ sí bínú bẹ́ẹ̀ tí wọ́n sì ní àkọọ́lẹ̀ gbogbo àwọn tó yáwó tí wọ́n san oúnbẹ lákàtà wọn o kó tó wá di pé ọ̀rọ̀ bábò míì yọ ńlá wọn ṣètì ń sọ ọ́ bí ìkìlọ̀ bí ẹ̀nà pé ẹ má ya olórí aláya àsán o ńgbẹ́ gòkè tán ẹ má gbé ládà ẹ má kan kánná lù o tó ráwọn ẹlòmíín sì tún bọ̀ tí ó tún wá hmm. lòjà ká òun gòkè. ọ̀tán lẹ́bàá ẹ̀ wàhálà gbọ́dọ̀ ń rọṣọ láàrin Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ rẹ̀ Siminalayi Fubara wọn ni ó ti ń jẹrodò ó ti ń lọ mú mi ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ lọ́wọ́ Bọ́lá Tinubu tí sàrẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń pẹ̀tọ́ àlàáfíà gẹ́gẹ́ bí ṣe ṣàlàyé pé láàrin àwọn aáwọ̀ tó wà ńlẹ̀ gbogbo olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ Edinson Ehie tó sì wà lára àwọn mẹ́rin tí wọ́n dúró tán sí ẹ̀yìn Fubara wípé àwọn ò ní lọ òun sì tún ni agbẹnusọ ilé aṣòfin fún àwọn aṣòfin ẹlẹ́ni mẹ́rin tí wọ́n kọ ìwé tako àwọn aṣòfin ẹlẹ́ni mẹ́tàdínlọ́gbọ̀n yìí pé wọ́n kéde ipò wọn wípé wọn ò séèyàn ńbẹ̀ ó ṣòfò kí ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn àjọ elétò òdìbò kí wọ́n lọ ṣe kò kárí ètò òdìbò míì kí wọ́n sì lọ́ọ́ fa omi oyè míì kalẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú PDP tí ó wà díje sí ipò náà wọ́n ní ẹjọ́ ọ̀hún tó kọ ó ti sọdúnmọ́ yìí pé òun ti fa ìwé ẹjọ́ náà ya òun ti pè é e padà sílé Edinson Ehie ni wọ́n ṣe ní àlàyé pé lẹ́yìn ìgbà tí Bọ́lá Tinubu bá Fubara àti Nyesom Wike sọ̀rọ̀ tán ní kálukú wọn ké sí àwọn tó wà lákàtà wọn pé ọ̀ya ọ̀rọ̀ tó ti ń fa wàhálà tẹ́lẹ̀ láàrin igun kìíní sí igun kejì ọ̀yẹ́ máa lọ paná rẹ̀ ní wéréwéré ní wàrà sísà wọn ni ló fa ọtí èyí náà fi sọdún mọ́ pé ẹjọ́ táwọn pè ta ko àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n dúró tiwọn ní ìyànà tọ̀hún àwọn ti gba ẹjọ́ ọ̀hún padà kúrò ní àkàtà ilé ẹjọ́ táwọn sì ti wọ́gilé táwọn ti dànù bí omi ìṣanwọ́ wọ́n ní lára àwọn ìkàn kùgbò tó tún dá sí ọ̀rọ̀ náà ó ní doye diri ẹni tí í ṣe ìkàn kùgbò olóṣèlú ni láti ìpínlẹ̀ bayelsa wọn lòun náà ni ah irú ìgbésẹ̀ alálàáfíà tó ti ń lọ yìí inú àwọn dùn sí gan-an yìí pé àlàáfíà yóò tún jọba padà ní ìpínlẹ̀ Rivers tí wàhálà gbódò ránṣọ yóò sì jẹ́ rodò tí ó lọ mú mi wọ́n ní yàtọ̀ fún ìyún náà wọ́n ló tún kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún ẹ̀ka ibi tó wà tẹ́lẹ̀ láti lè mú kí ogun wọn papọ̀ sójú kan kí àlàáfíà sì jọba ẹni tó wáá jẹ́ bí agbẹnusọ tó wà ní igun àwọn ẹlẹ́ni mẹ́tàdínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n wọ́n ní ti pe àwọn náà tọ̀tún tòsí pé ó yá o ẹ jẹ́ kí gbogbo akórajọ papọ̀ ká pàdé sí ojú kan ká sì bẹ̀rẹ̀ ètò alálàáfíà bí ìlọsíwájú yóò ṣe dé bá ìpínlẹ̀ Rivers ìyún ló yẹ kó jẹ àwọn lógún dírì ó rọ fùbárà fùbárà ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aṣòfin wọ̀nyí ó máa wo wípé ọ̀kan tiẹ̀ ti kọ́kọ́ sá lọ ọ̀kan ò tí ì sá lọ kó wọn jọ papọ̀ sójú kan kálàáfíà síjọba nítorí pé bí ilé aṣòfin ìpínlẹ̀ rí ò bá tò ìwọ́gun alára ò ní sàsùn forílẹ̀ ṣùkà o ẹni tí í ṣe akọ̀wé ìpolongo gómìnà ìpínlẹ̀ Bayelsa èyún hmm. ọ̀gbẹ́ni Daniel Alabra iná ló kọ̀wé bẹ́ẹ̀ lórúkọ gómìnà sí ìpínlẹ̀ Rivers gómìnà wọn ilé aṣòfin wọn wípé tó ẹ ṣe o tẹ́ ẹ jẹ́ kí àlàáfíà jọba o ní ìpínlẹ̀ Rivers tí iná ò ní ta o. Hmm. tó ojú ìwé kẹta ìwé ìròyìn Nàìjíríà ti mú àti gbogbo ìwé ìròyìn tó jáde lónìí ló gbé ìròyìn ògbóǹtarìgì hmm. akọ akọni ọkùnrin tó jẹ́ eléré orí ìtàgé àti sinimá nílẹ̀ wa Nàìjíríà Dèjì Akínrẹ̀mí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ọlọ́fà iná hmm. bàbá ti dáṣọ̀rọ̀ gún bàbá ti dákẹ́ lánàá ní ẹni ọdún àádọ́rin ó lé mẹ́ta Saheed Balógun ni wọ́n pé ó sáré fi ìròyìn ọ̀hún léde lójú òpó ìkànsára ẹni ti Twitter rẹ̀ ti Instagram pé ọlọ́fà iná ti rèwàlẹ̀ àṣà gẹ́gẹ́ bí àjọ akọ̀ròyìnjọ lẹ́wà Nàìjíríà News Agency of Nigeria ṣe kọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 1950 náà bí ọlọ́fà iná ó sì ti kópa nínú àwọn sinimá àgbéléwò lóríṣiríṣi pẹ̀lú eré orí ìtàgé tí ń kọ́ni lọ́gbọ́n bó ti jẹ́ pé ọdún 1980 ni bàbá bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé rẹ̀ gan tí gbogbo ayé mọ̀ àmọ́ àtọ́jọ́ 1972 ló ti dá ẹgbẹ́ tíátà tiẹ̀ sílẹ̀ tá mọ̀ sí ọlọ́fà iná tíátà group kọ́lọ́njọ́ kó dẹlẹ̀ fún wọn. àmín o lẹ́ka àjọ tó ń rí sí ọ̀rọ̀ bí ẹrù ṣe ń dé sórílẹ̀‐èdè wa nàìjíríà láti etí omi Nigerian Port Authority àti àjọ NIMASA wọ́n ní àwọn méjèèjì yìí lágbọ́nrin ibẹ̀ ìjọba Bọ́lá Tinubu ó ti yan àwọn olùdarí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ sí àwọn iléeṣẹ́ náà láti máa lọ ṣe kò rẹ̀ báyìí ẹ bá lọ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti The Nation ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ àwọn èèyàn tí wọ́n ṣẹ̀yàn síbẹ̀ ẹ bá ń bẹ̀ bákan náà lẹ́kànnà bẹ́ẹ̀ ló wé bíi tí ó fẹ́ dùn mọ́ yẹn nú láti ìpínlẹ̀ Kánò tán ni ọkùnrin kan fún ọ̀rẹ́bìnrin rẹ̀ lóyún kò wá mọ bí ó ṣe ṣe ó gbé lọ sọ́dọ̀ dókítà kan tó ayédèrú pé fún un kẹfà ìwé ìròyìn ìròyìn tí ó ni hmm. ni Uska ló Amina Balarabe lóyún gbé lọ Chindera Ugu fún ó ní inú bá ṣe ó bá ṣe oyún ṣẹ́ ah. arábìnrin ń ṣà ó gbé kúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra kọ́ lọ́hún ṣàánú wa. Hmm. ọlọ́pàá ìpínlẹ̀ Kánò wọn làwọn ti ṣèwádìí wọn làwọn tí wọ́n sì mú ọ̀hún wọ́n ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn ṣe bẹ́ẹ̀ hmm. kọ́ lọ́hún ṣàánú wa. Ah, láyàjọ ọdún tuntun ọlọ́run ààbò àtìṣọ́ ẹ jẹ́ ó dájú lórí wa o láyàjọ́ ọdún tuntun gangan new year gangan january first ọdún tá a wà ńbẹ̀ yìí arákùnrin kan wọ́n bá lọ rí tó já sínú kànáà ìrà kí ló dé kò yé wa o kò yé wa o wọ́n máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìròyìn tó gbẹnu tọlọsàn bákan náà nílé wọ́n ti bẹ̀rẹ̀ sí í tọpinpin o orílẹ̀-èdè nàìjíríà ti bẹ̀rẹ̀ sí í tọpinpin bí ọlọ́pàá ṣe pa ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan ní canada àjọ NICDOM wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí tó lóòrìn lórí ọ̀rọ̀ náà àwọn agbébọn wọ́n yìnbọn sí àwọn lọ́kọ̀ọ̀kan wọ́n sì jí àwọn èèyàn mẹ́ta gbé tó jẹ́ àwọn arìnrìn-àjò ní ìpínlẹ̀ Rivers ọ̀rọ̀ yìí náà yóò gbẹnu tán bó bá ti di ọwọ́ ọ̀sán. Ah, ní Tinkan Island Tinkan wa kan náà lápapá lẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn kan jẹ́gbọ́n ẹ̀jẹ̀gbọ́n kan màrí o tó jẹ́ pé egbògi olóró tó ń lọ bíi ìkí ẹgbẹ̀rún kan ó dín díẹ̀ eight hundred and seventy six kg iná ní ìkí egbògi olóró ètò lọ́dún twenty twenty three ti àwọn àjọ tó ń gbógun ti gbígbé egbògi olóró àti lílò rẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà mm. NDLEA tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé àṣeyọrí àwọn lára ohun tó lọ ń rèé o. jáfẹ́ lè kásẹ̀ lẹ̀ tí ó dà pé ilé ìtọ́jú ọmọ ti ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n ti yan adelé alága tuntun lẹ́yìn ìgbà tí wọ́n ti júwe fún alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo Fatai Adams pé kọlọ̀rọ̀ kúnlé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún lánàá jọ́bọ̀ Thursday na pé ọ̀yá igbákejì rẹ̀ tẹ́lẹ̀ tọ́lá alábẹ́rẹ́ kó bẹ̀rẹ̀ sí ní délé fún gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní àwọn gbọ́dọ̀ ṣe èyí ní kánmọ́ kíákíá àfo tálága táwọn júwe ilé fún kó má bàa sílẹ̀ ní nínú àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá bíi mọ́kànlá mẹ́sàn-án nu ló pé ẹja fi tọ́lá alábẹ́rẹ́ sí kọ́mọ báṣẹ lọ ó ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. kó o tó gbẹdùn lọ́wọ́ mi kegi lẹ́ẹ̀kan ohun mo hmm. fẹ́ sọ náà ni pé lọ́jọ́ kẹsàn-án oṣù kínní ọdún tá a wà ń bẹ̀ yìí ńlá àwọn tó ń ṣiṣẹ́ lórí àtúnṣe afárá ẹlẹ́ẹ̀kẹta èkó odò lẹ́kọ̀ọ́ Third Milan Bridge ni wọ́n bẹ̀rẹ̀ tó bá ní ìrìn àjò tó ní ya tètè gbọ́ sílẹ̀ o bó bá ti lè di ọjọ́ oṣù kínní ọdún tá a wà nbẹ iṣẹ́ ó bẹ̀rẹ̀ níbẹ̀ ní pẹrẹwu oṣù kínní ọdún tá a wà. yóò lábẹ́lẹ̀ ìkó yẹn náà ok kì í ṣèjọ́ kẹsàn-án. <laughs> múra sí i kódùn kó pọ̀ kópẹ́ olúwa bàbá ẹ̀ náà ní fífún yóò fífún òní hmm. dìbàjẹ́ àlékún oore ń béèrè fún ọlọ́run ó ṣe fún wa bí wa bá ṣe fi hàn ta gbangba báwa ṣe ń dìde